ó ṣọmọ olókù bẹ́ẹ̀ ni a kò mà ní sí ọ pẹ̀lókù ẹ ìgbà ń bọ̀ ìgbà ń bọ̀ ìgbà ń bọ̀ wá dára. ọmọ nàìjíríà ẹ lọmọ kan balẹ̀ o ìgbà ń bọ̀ wá dá àdẹ̀wà lọ́rùn gbẹ̀dẹ̀ gbẹ̀dẹ̀. ojú òní kò sì pè kójú kó má màlà má ronú ọ má ronú pokùnso ìgbà ń bọ̀ wá dára fún ẹ. bó o yáwó tàbí gbowó èlé ìgbà ń bọ̀ wá dá lọ́mọ kan balẹ̀ o ṣó bọ̀. ìyá lọ́jà tó lọ gbàlá kó wọ́n dẹ̀ sí mi yọ lẹ́nu o má ṣe gbàgbọ́ fọlúwa ló là kó jọ má má ronú. gbogbo civil servant tí ń bẹ ní nàìjíríà yìí ìgbà ń bọ̀ wá dá lẹ́yìn wá ọ̀la o oníṣòṣù tó gbowó tó làkójọ máa ronú máa ronú ìgbàgbọ́ wá ṣínà yẹ ká sọ fáyé pé ọ̀la ń bọ̀ wá dá ṣe é gbọ́. nàìjíríà ṣì máa dùn mo róye nàìjíríà ó ṣì máa dùn ara tún wá pẹ̀sẹ̀pẹ̀sẹ̀. nàìjíríà dára kò ní lè mọ ara tù wá pẹ̀sẹ̀ àrò wá lọ́rùn gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀. ẹyẹ wa lẹ́dùn o títí dalẹ̀ ìgbà ń bọ̀ wá dára fún wa. mọ́rọ́yẹ o mọ́rọ́yẹ o mọ́rọ́yẹ o mọ́rọ́yẹ o ìgbà ń bọ̀ wá dára fún ilé rí tó tètè ń já sáyọ. pé bàbá bàbá bàbá bàbá bàbá bàbá. owó la fi ní ṣayé òṣìnà bó o bá lówó lọ́wọ́ o má má ronú o má gbókùn sọ wàá. jẹ́ dípò ayọ̀ fún ọ. sọ fún Jésù nìkan. ó yẹ sọ fún. sọ fún Jésù. Eh. sọ fún Jésù. òun lọ rẹ tí o lọ. sọlá sọ fami rẹ. kò tó sọ rẹ àti ikú kílẹ. sọ fún Jésù nìkan. ó kì í síbẹ̀ ó dùn síbẹ̀ ó lè ńlẹ̀. gbọ́ Fresh FM. àwọn kọ́. one oh five point nine FM. àwọn kọ́. mo ló ta sọ́sẹ̀ máa yin wúrọ̀ ròyìn àsìkò lóríṣiríṣi. entertainment náà gbẹ̀yìn níbẹ̀ ẹ fi sílẹ̀. ọ̀nà five point nine fm bọ̀dá. ẹ̀pọ̀ ní ká ìfilẹ̀ sí ibẹ̀. Fresh FM one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn wa ojúbọ Ajábalẹ̀ tó ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala ẹ kú ojúmọ́ ajábalẹ̀ tó ti dòde o lórí Fresh tó kílẹ̀ falafala ògidì ìròyìn kan fẹ́lẹ́ káàkiri lẹ́wà láti inú àwọn ìwé ìròyìn tó jáde fún tòde o ẹ dákun nǹkan fìdílé ká jíjọ gbọ́. ó yá ká jíjọ ayé oh, lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ mm. ìkànnì one oh five point nine kò ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. Fresh FM Ajaabale lórí Fresh FM àwọn ìròyìn ilé wa tó jáde fún tòní ìròyìn kálẹ̀ kakọ́ káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM Ajaabale lórí Fresh FM. Ajaabale. akínyìn kú ojúmọ́ kú ojúmọ́ kú ojúmọ́ mọ́ ní gbogbo ibikíbi tí ọwọ́jà ìkànnì fresh one zero five point nine fm ilé orin ní challenge nílùú ìbàdàn tí ń fẹ́ dé fún tòní akínyìn pé kẹ́ ẹ lówó kẹ́ ẹ lọ́lá kẹ́ ẹ lọ́rọ̀ eléyìí tó pọ̀ rẹpẹtẹ ẹ ṣeun bẹ́ẹ̀ tó ṣe darapọ̀ mọ́ wa lórí ìròyìn ajá àbálẹ̀ fún ti tàárọ̀ òní àwa náà ti ṣe tán àsùnlé bẹ́ẹ̀ la àwararo láti mọ gbé sétìgbọ̀ yín lọ́kọ̀ọ̀kan ìjèjì àwọn tó ṣẹlẹ̀ tó dìròyìn tó ti wá fojú hàn dé nínú àwọn ìwé ìròyìn tó bá wa wòde fún tàárọ̀ tòní àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa The Punch, Vanguard àti àwọn eléyìí tí ń bẹ lọ́wọ́ Abọ́ládé Nigerian Tribune àtiwo àti The Nation òun náà láti kówóde ṣe wá rí ojú ọ̀gbagadè àwọn òròyìn ọ̀hún ni àwọn kókó kòkòkò rẹ̀ ná kọ́kọ́ sodo sí àwọn kókó náà làwọn kọ̀ọ̀kan gbé sí etí gbọ̀nyìn á wà á ṣe ní kókòkò kí kókó ọ̀wọ́n mọ̀ padà lọ papọ̀ jù kọ́ mọ̀ wá lọ dí kókó Ramat ọmọ Kájọlá aya Ọlánrewájú ń lo ọkọ mi. ọ̀dà bẹ́ẹ̀ ṣe gbọ́ gbọ́rùn náà ní àwa méjèèjì làwa tá mú ìròyìn wá sí etí ìgbọ̀ yín lóòrọ̀ ti òní gẹ́gẹ́ bí ìṣe wa àwọn nǹkan tó wà nínú ìwé ìròyìn lóòrọ̀ yìí náà ni a máa yọ kókó rẹ̀ síta fún yín ní kọ̀ọ̀kan ìjèjì tá a yọ sẹ̀lẹ́kù kó tó di pé a wà bọ́ sí àárín gbùngbùn àjà àbalẹ̀ alright kí ni tí wọ́n kọ sí gbangba ìta àwọn ìwé ìròyìn ní àárọ̀ tòní lákọ̀ọ́kọ́ náà mò ń wo ìkan ní gbangba ìta ìwé ìròyìn Nigerian Tribune ó korò lọ́nà fún òbí ògùn ọba ni hmm. wọ́n ní àwọn tó jẹ́ gómìnà gómìnà ní àárín gbogbo àríwá orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ sí dé ète kan lábẹ́nú o láti jọ ṣe àjọṣepọ̀ èyí tí ó jẹ́ kí ètò ààbò kí ó mú yányán ní ọ̀dọ̀ wọn ẹgbẹ́ àwọn agbẹjọ́rò sọ fún Tinubu wípé ẹgbẹ́ owó tabua kalẹ̀ sí ẹ̀ka ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà ó dá lórí ọ̀rọ̀ ètò ààbò kémi náà kí n kọ́kọ́ mú un wọ́n ní àwọn èèyàn kan tí ó lẹ́nu gànmọ̀sán láàrin gbùngbùn orílẹ̀‐èdè wa nàìjíríà òun ni ẹ ti ń ṣàlàyé ọ̀rọ̀ fún ìjọba àpapọ̀ wọ́n kọ̀wé sí ààrẹ bọ́lá ahmed tinubu wípé gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ ìpànìyàn ìdẹ́mi àwọn èèyàn lóró láìròtẹ́lẹ̀ láàrin gbùngbùn orílẹ̀-èdè wa nàìjíríà ń dúnkokò mọ́ ìwà láàyè láàyè orílẹ̀-èdè nàìjíríà o kíjọba àpapọ̀ ilẹ̀ yìí kó tètè yà wá nǹkan ṣe sí i. ẹnìkan ti sọ̀rọ̀ wípé òun lọ́kàn báyìí o ẹgbẹ́ kínní ìwà èmi lọ́kàn ta ló nítọ̀hún ó ti di èdè tó gbajúgbajà lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀ ṣáíbù ó ní èmi lọ́kàn láti di gómìnà ní ìpínlẹ̀ èdò. ọ̀rọ̀ tó kàn mí tó kàn yín tó kan gbogbo wa gbọ̀ngbọ̀ngbọ̀n òun náà ni ọ̀rọ̀ epo bẹntiró torí bí ọkọ̀ ò bá rí epo bẹntiró kò mọ̀ lè sún ọwọ́ iwájú o wọ́n ní iléeṣẹ́ nnpcl àwọn tí wọ́n jẹ́ alágbàtà epo ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní jọ sọ ọ̀rọ̀ kò bákùn gbé ọ̀rọ̀ síra wọn tóníkálukú ní báyìí ló yẹ àgbègbà tẹ́nìkejì nírọ̀ o apá àbí ló yẹ àgbègbà kí ló fa gbàgbós láàrin àwọn ogun méjèèjì lórí ọ̀rọ̀ owó ìrànwọ́ epo bẹntiró náà ni wọ́n ní àwọn tí wọ́n ní àwọn ọmọ ta epo ń tàwọn táwọn jó nílé epo tí wọ́n ń ta epo wọ́n ní àwọn fẹ́ gbé owó ọ̀hún lọ one thousand two hundred naira per litre. Hmm. ẹ máa fẹ́ rìnrìn àjò lọ sí ilẹ̀ mímọ́ hajj báyìí wọ́n ní wọ́n tún ti sún ìfowókọsílẹ̀ àti gba fọ́ọ̀mù rẹ̀ títí di ọjọ́ kọkànléní ọgbọ̀n oṣù kínní ọdún tí a wà yìí bákan náà Adébánjọ ó léwájú o àwọn ikọ̀ Afẹ́nifẹ́re tọ́lọ́rèé ṣe ìdárò pẹ̀lú ìyàwó Akérédolú ní ìlú Àkúrẹ́ lórí ọ̀rọ̀ ìdáàdọ́ta eléyìí tíjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó ní kí àwọn tí ń jẹ́ ọlọ́kọ̀ kẹ́ńgẹ́ kúrò lórí iye owó táwọn èrò ọkọ̀ ó máa san wọ́n ní ọ̀rọ̀ ò yéra wọn mọ́ o lórí ọ̀rọ̀ àṣẹ tíjọba àpapọ̀ ilẹ̀ yìí pa ṣé ò sì gbàgbé wípé láti bí ọdún tó kọjá òun náà ni ìjọba àpapọ̀ fi ní tí ó bá fi di ọjọ́ kẹrin oṣù kìíní ọdún 2024 ó ní ìdá àádọ́ta ó máa wà lórí owó táwọn èrò máa san tí wọ́n sì máa wọ ọkọ̀ reluwé ní ọ̀fẹ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ọ̀rọ̀ òye wọn mọ́ o bó o gan lọ̀rọ̀ ṣe jẹ́ ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ láìpẹ́. nínú ìròyìn tó ní ṣe pẹ̀lú agbo òṣèlú APC wọ́n kan PDP ní Èkó lórí ọ̀rọ̀ etí Tinubu bá ọmọ Nàìjíríà sọ ní àyájọ́ ọjọ́ kìíní ọdún tuntun gẹ́gẹ́ bí PDP ṣe bu ẹnu àtẹ́ lu ohun tó jáde lẹ́nu Tinubu. No àwọn tí wọ́n jẹ́ àgbààgbà ní gúúsù orílẹ̀-èdè nàìjíríà middle belt àti àwọn bòmíì wọ́n ti ń sọ fún ààrẹ tinubu wípé ilé ẹni ni ilé ẹni ọ̀ kí wọ́n ti àwọn ibùdó ogunléndé idp camps kí wọ́n sì jẹ́ kí oníkàkò kó padà sí ìlú bàbá rẹ̀ wọ́n ti sọ fún tinubu bẹ́ẹ̀ inú ìwé ìròyìn ti nigerian tribune níbẹ̀ mọ̀kàmọ́ bákan náà mo tún rí ìròyìn kan ní àhín lórí àwọn èèyàn tí wọ́n ń tẹkọ̀ létí kúrò ní nàìjíríà pàápàá lẹ́ka ètò ìlera wọn ni ó tún ṣeé ṣe kó jẹ́ pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ bíi ìdajì inú wọn tó ṣẹ́kù lórílẹ̀‐èdè nàìjíríà àwọn náà tẹkọ̀ létí kò nàìjíríà ń gbà bá fi rí ọdún 2025 bó wa la ṣe fẹ́ mọ̀ sí bá kò sí ní ta fẹ́ ṣe sí o àwọn wo ni yóò wá àwa tá a kùn bí. ọlọ́run ni yóò wa ọlọ́run ni yóò tọ́jú wa èèyàn ń gbìyànjú ni ọlọ́run ní í hmm. hmm. yes. ọlọ́run ó ṣàánú wa ó dá ẹjẹ́ ń tún mú ìròyìn eléyìí sí etí gbọ́ yín kọ́lọ́ ń dẹ́kun kó ṣàmọ́ ṣàánú ẹni náà mọ̀mọ́ ni o àwọn tí ń jẹ́ olubi ẹ̀dá tí ń domi àláfíà orílẹ̀-èdè nàìjíríà láàmú ọ̀mọ̀ sinmi níṣẹ́ ni ń tẹ̀ wájú nínú àkọlù lọ́lọ́kan òjọ̀kan tí ń ṣàtúnṣe o wọn láwọn ẹgbẹ́gun ẹṣin ọ̀kọ́kú boko haram wọ́n tún ṣọṣẹ́ wọn lẹ́ẹ̀kan sí láwọn agbègbè kan ní chibok èèyàn mọ́kànlá ọ̀tọ̀ọ̀tọ̀ ló ṣe bẹ́ẹ̀ tó dágbére fáyé wọ́n ní a tún jí ẹnìkan gbé o lágbègbè ọ̀hún. Hmm a rí ìròyìn kan ní àhín tó ní ṣe pẹ̀lú ìtúsílẹ̀ Nnamdi Kanu ẹni tí í ṣe ọmọ inú ilé ìgbìmọ̀ asòfin ẹni tí í ṣe igbákejì alága abẹ Kalu ó ti sọ̀rọ̀ wípé ọkà wọn balẹ̀ pé àwọn akitiyan táwọn ń ṣe lábẹ́nú ọ̀pẹ́ ni yóò já sí ọ láti tú Nnamdi Kanu sílẹ̀. nípínlẹ̀ èkó gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwó sanwó-èkó òun náà ló ti pa á láṣẹ o wípé kí wọ́n lọ́ọ́ fi páńpẹ́ òfin gbé ọmọ ikọ̀ ológun kan tí òun ń gba ojú ọ̀nà kò tọ́ nípínlẹ̀ èkó agbófinró ńlá ń pè yín kí ló dé tẹ́ wá fẹ́ mọ́ bí òfin wó wọ́n ti ní kí wọ́n lọ́ọ́ fi jófin. ọ̀dà gbogbo òwe ìròyìn náà ni ó gbé jáde ní àárọ̀ yìí adeleke ẹni tí í ṣe gómìnà ní ìpínlẹ̀ ọ̀ṣun ó ti sọ wípé òun ti ṣe lákàlákà kọjá níbi odò ti ń gbé ojúgbà òun lọ ó ní àti pé àwọn èèyàn kan ti ń wò ó wípé yóò ṣubú yóò ṣubú ojú wípé òun ó kùnà iná ni wọ́n fi ń wò ó àmọ́ òun ti kọjá lọ mọ́ wọn lára ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ní ìpínlẹ̀ Rivers ṣé ẹ ò gbàgbé wípé a kà á fún yín lánàá wípé ẹni tí í ṣe abẹnugan ilé ìgbìmọ̀ asòfin nípínlẹ̀ ọ̀hún òun ló fipò rẹ̀ lẹ̀ gẹ́gẹ́ bí abẹnugan ilé àti aṣòfin ní ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Rivers wọ́n ní Fubara ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ ọ̀hún ló ti wá ṣàlàyé ọ̀rọ̀ wípé kíkọ̀wé fipò lẹ̀ tí abẹnugan ilé nípínlẹ̀ Rivers tó kọ̀wé fi ipò rẹ̀ lẹ̀ wọ́n ní ó mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ kí àlàáfíà kó lè bá ìjọba nípínlẹ̀ ọ̀hún ni. alright ìwọ̀nba àwọn àkòrí tá a mú fún inú ẹ jẹ́ kí ara ṣẹ̀nu dédé síbí kí awàròrò díẹ̀ títí ìgbà tí àwọn akéde àti ìpolówó ọjà tí ó fi jáde lẹ́yìn ọ̀rẹ́yìn àwa sì wà ń kalẹ̀ ajá balẹ̀ ni o. ajá balẹ̀. ajá balẹ̀. From Monday to Sunday, I dey work very hard. When my body no tranga, I go take Panadol. Because I no fit sit down dey look away. I must to hustle to make my your body, they pain you. Fever headache, they worry you. But I don't paracetamol, go make you well again. But I don't paracetamol, go make you well again. But I don't paracetamol, go make your body. headaches pain fever sabi for all people handle oh. take ibonadol sabi am command for your body one time Now bondo chemical Industries limited maker of bona babe dey do am bonadol dey for pharmacy store and patent medicine shop wey near you but if your body no sharp prap after three days go see your doctor bonadol dey knack out to headache pain and fever fast ọ̀rọ̀ iléeṣẹ́ alálàájì ó ti dà àkàrà yá òjò káfí sẹ́nu ká dákẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò mọ̀ ń pa aṣẹ́ yìí lóníkálukú tẹsẹ̀ bọ́ àmọ́ fúnra ara ọlọ́run ní máa ń ran àwọn èèyàn tó bá fẹ́ ran níṣẹ́ mò ń sọ fún ẹ nípa iléeṣẹ́ asamad hajj and umrah services limited níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń bá ní tí wọ́n fẹ́ pàdé lórí ọ̀rọ̀ mọ́kà ń lílọ wọn ó kì í jimá ní mọ́kà ìyẹn dá wa lójú lẹ́yìn eléyìí oúnjẹ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ fún gbogbo àwọn alálàájì á fi wọ́n sí ilé tó súnmọ́ haram ní pẹ́kípẹ́kí gbogbo sìyára tó yẹ ká ṣe láàjọ débẹ̀ tá a ṣàdúrà gbàdúrà tá a lọ́hùn. nínú iṣẹ́ mẹ́kà lọ́dọ̀ tiwa kò sí wàhálà kankan asamad hajj and umrah services limited olú iléeṣẹ́ wọn ó ń bẹ ní salius plaza block c suite c three opposite adelabu shopping complex oríta challenge ìbàdàn ẹ lè máa pè wọ́n sórí aago wọ̀nyí zero eight zero three three zero five nine three zero nine tàbí zero eight one two zero eight zero three one five six asamad hajj and umrah services ọlọ́run ló yàn wọ́n ogún ìbítalẹ̀ fọmọ ẹni tí ó bá àdọ́jọ́ alẹ́ ní ká fún lẹ́kọ̀ọ́ tó yè kooro. Precious Cornerstone University dáyàtọ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ gíga tákàkọ́ tilẹ̀ kẹ́kọ̀ọ́ yege gbàgbé ẹ̀rí tó dájú nínú àwọn degree programs bíi BSc microbiology biochemistry industrial chemistry computer science physics and electronics cyber security international relations procurement management software engineering BSc accounting business administration economics mass communication àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá gba one forty nínú ìdánwò UTME pẹ̀lú five o level credit nínú English and mathematics àtàwọn iṣẹ́ míì láti wọlé sí one hundred level akẹ́kọ̀ọ́ tún lè wọlé sí two hundred level pẹ̀lú IJMB Jupep, A level àti OND akẹ́kọ̀ọ́ tí èsì UTM UTME rẹ̀ kò bá tó one forty lè jàǹfààní JUPEB program tìlé ẹ̀kọ́ yìí HND to degree conversion program tún wà lọ́dọ̀ wọn ẹ tara ṣàṣàwá gba fọ́ọ̀mù tìyín ní Precious Cornerstone University tó wà ní Garden of Victory ọlọ́ọ̀gùn òdìfẹ̀rọ̀ òdìbàdàn ẹ pè wọ́n sórí zero seven zero six four two six three four one three website wọn ni www.pcu.nl edu.ng Precious Cornerstone University jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà. tó bá rìn lọ́kùnkùn ó ń tẹ́ lọ. fún gbogbo ẹ̀yà rẹ̀ dá. pàtàkì lójú jẹ́. èyí ló mú àjọ charity pay eye care foundation. máa pe gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ. àti ìpènijà. nípa ojú. láti darapọ̀ mẹ́ ètò àyẹ̀wò ojú. tí ó wá sópin. ní ọjọ́ kẹta oṣù kọkànlá ọdún tí a wà yìí. third november twenty twenty three. fún ẹni tó bá ní àdójúkọ tàbí ìpènijà nípa ojú. ẹ darapọ̀ mẹ́ ètò àyẹ̀wò ojú yìí. pẹ̀lú one thousand naira péré owó káàdì. reading glasses wà nílẹ̀ rẹpẹtẹ. fún gbogbo ẹni tó nílò rẹ̀ lọ́fẹ̀ẹ́. ọ̀fẹ́ tún ní àyẹ̀wò. fún gbogbo ẹni tó fẹ́ jẹ àǹfààní àyẹ̀wò. àti ì ìtọ́jú ojú yìí fún ìrọ̀rùn gbogbo olùkópa. àǹfààní ń bẹ láti lo POS and transfer láìsí extra charges. ẹ máa bọ̀ ní. nọ́mbà ninety four opposite Unity Bank Penny Concert Building ìyànà àgbẹ̀lẹ̀ bus stop nítòsí olówó tí fowó ṣàánú shopping complex ìwó road nìbàdàn. bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án àárọ̀ di aago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́. kúrẹ́rì àlàyé ẹ pé zero nine zero five triple four eight four four four lẹ́ẹ̀kan sí zero nine zero five triple four eight four four four ojú wa kò ní ìrẹ́lẹ́dẹ̀ wá o. ìgbésẹ̀ làmí ẹ̀. Música Unlock your path to the USA. Our EB to 1B visa specialist can guide you through the process. The EB1 visa is the US first preference employment based green card. The EB1 green cards grant successful applicants the US green card, also known as a permanent resident status. This means once you obtain it, you can stay in the US indefinitely and work anywhere in the country unrestricted. You may also apply for US citizenship after obtaining your EB1 green card. You will be eligible for citizenship citizenship application after amassing five years of continuous residence as a green card holder. You don't have to navigate the complex U.S. immigration landscape alone. EduConsults can help you with our team of experts with vast experience as immigration consultants. We will guide you through the rigors of the process. For inquiries, please visit EduConsult at Fast Fast Junction, Communication House, Old Ife Road, Ibadan, or our Ashi Annex, LOA Aremu Court, Ashibodija Junction, Bashorun, Ibadan. Telephone 0813 543 0382. Edu Consult. Together we soar with pride. àǹfààní ńlá tí relé yìí ò fún gbogbo ẹ̀yin èèyàn tẹ̀ fẹ́lẹ̀ síbi táwọn èèyàn ti ń gbé tí náà mọ̀nàmọ́ná wà ń bẹ̀ tọ́nà sì da dórí ilẹ̀ náà pẹ̀lú pẹ̀rímítà fẹ́ǹsì àtàwọn ohun amáyédẹrùn mìíràn tó ń dé ètò ààbò tó péye pàápàá jùlọ tí kò sí payà wàhálà ọmọ nílẹ̀ rálẹ̀ kó gbalẹ̀ lójú ẹsẹ̀ ni iléeṣẹ́ miyàn KK Global Engineering Company tó wà ní MKK purpose Building Agara Odò Ẹja New Garage Area ibadan. ló ń ṣe gudugudu méje yàyà mẹ́fà fún gbogbo àwọn oníbàárà wọn iléeṣẹ́ tó ti wà fún ọ̀pọ̀ ọdún sẹ́yìn tí kò sì sáà lébù nínú orúkọ wọn àwọn olónìlẹ̀ grace estate tó wà ládébáyọ̀ area olúyọ̀lé local government headquarters office ìbàdàn. nítorí àǹfààní fifty percent discount promo tó ń lọ lọ́wọ́ ẹ lè rí lẹ̀ rà ní four hundred and fifty thousand naira ní grace estate pẹ̀lú ẹ̀bùn standing fan. bẹ́ẹ̀ làǹfààní san díẹ̀ díẹ̀ náà tún wà ìwọ náà tara ṣàṣà kó wá gba fọ́ọ̀mù láǹfààní yìí ó tó kásẹ̀ ńlẹ̀. kọ́lọ̀ whatsapp zero seven zero five three nine three six zero one three zero seven zero five three nine three six zero one three ẹni bá láyà twenty twenty four gbẹ́kẹ̀lé olúwa torí pé. èmo ní gbàgbọ́ o àlàáfíà ni o. lọ́dọọdún lèyí máa ń wáyé pẹ̀lú ìtọ́ni olúwa àti májẹ̀mú ẹ̀ láti sàmì fọwọ́tọ̀ ìyanu ayọ̀ rẹ̀ sáyé gbogbo olùkópa gẹ́gẹ́ bí ìlérí ẹ̀ tó ṣe bí ti múṣẹ lọ́dọọdún fọwọ́ kan ni yí ayé ọ̀pọ̀ ènìyàn tí ò nírètí padà sí rere tọ́pọ̀ ti bẹ́ẹ̀ fòfáyọ̀ nígbà ìyanu ojúkorojú bá ń ṣe gbẹ́kẹ̀lé olúwa trust in God la kò rí ìpàdé àdúrà ẹni bá láyà àtọ́dún èyí bíríbírí àwẹ̀ o àdúrà lágbàáyípo ọlọ́jọ́ mẹ́ta ni ìbẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹjọ títí mọ́jú Wednesday ọjọ́ kẹwàá oṣù kẹ́ni ọdún twenty twenty four níbi tí ìránṣẹ́ ọlọ́run alààyè àjíhìnrere àgbàjọ àpọ́stẹ́lì ti kristi wòlíì ẹ̀sẹ̀káyọ̀ olúbòyọ̀ ládèjì á ti máa ṣáájú wa nínú àdúrà ọ̀hún. bẹ́ẹ̀ làwọn olórin ẹ̀mí bíi evangelist títí ààrẹ sadé taiwo alice àríyọ̀ bídèmí ọláọba àṣẹ ìrọ̀rùn ọlọ́run ò sọ bẹ́ẹ̀ pẹ̀lú tolú adélẹ́gàn cac kenaland dcc headquarters kilomita two omi funfun road garage ọlọ́dẹ via ilé ìfẹ́ ọ̀ṣun state ló ti máa wáyé ọkọ̀ fẹ́ kálọ kábọ̀ àwọn ilé ìfẹ́ àtìlú ondo pẹ̀lú bánà ẹni báláyà lára jájọ pàdé ń bẹ̀ láti ní ìfọwọ́tọ́ tí múni kó àkópọ̀ ìyanu láti bẹ̀rẹ̀ títí dòpin ọdún sẹ́nitọ́ akíntúndé ló ní kí gbogbo yóò. wọ́n sì kí gbogbo yìí lọ́kọ́. sẹ́nitọ́ yìlúùs ló ń kí wa fún tọdún o ọdún yìí àyàbọ̀ fún wa ẹ̀ ṣáájú. àkú ọdún àkú ìyèdún ayò òun ìgbéga ni fún gbogbo wa lọ́dún twenty twenty four èyí gan lọ̀rọ̀ látẹnu dr sẹ́nitọ̀ yunus abiodun akitunde aṣòfin tó ń ṣojú wa ní ọ̀yọ́ central sẹ́nitọ̀ yunus ní késekése lẹ́rí lórí àwọn ohun ètò ìdàgbàsókè tó ti gbèsè láàrin oṣù mẹ́fà ìpèsè mọ́sìnì ìránṣọ tuntun òun ẹ̀bùn owó fáwọn two hundred and thirty tailors fertilizer lọ́pọ̀ yanturu fáwọn àgbẹ̀ títúnṣe òun kíkọ́ yàrá ìkàwé tó fi mọ́ ict center mọ́kànlélógún ṣíṣe àbádòfin tó dènà àfikún owó náà pabambari rẹ̀ ní ṣíṣe okòfà gbígbé òpópónà seventeen kilometre ti ayégun ọ̀lẹ́yọ̀ wo àbí ètò ìṣúná ọdún twenty twenty four tí ó bẹ̀rẹ̀ láìpẹ́ tẹ̀nẹ́tẹ̀nẹ́ Yunus ní sọ́là tó ń bọ̀ àtàwọn ètò míì. kú ọdún. kérésì pàdé òkè lélẹ̀ bọ́dún bá dé odi dandan kárí nǹkan àjọ̀dún láti wá fúnra wa lẹ́bùn ọdún kérésì níléeṣẹ́ toac interior home of imported furniture ṣe mú ẹ̀dínwó aláìlẹ́gbẹ́ bá gbogbo ọjà wa oríṣiríṣi furniture tẹ́ bá ń fẹ́ tá a kó wọlé látòkè òkun complete seti dining set ibùsùn amúnisunrun ayọ̀ pàápàá jùlọ orthopedic bed tí ń tọ́ra onírọ̀rọ̀ kitchen cabinet tó fi mọ́ dressing mirror pẹ̀lú oríṣiríṣi office furniture ṣe wá gbọ́ lákòókò ọdún kérésì yìí wọdún tuntun twenty twenty four ọ̀pọ̀ kú ọ̀yọ̀kú lẹ máa rajà ní toac interior tẹ́sí tún máa gbẹ̀bú mẹ́rin rí lórí ọjà tẹ́ bá rà máa wàá jẹ́ wọ́n ròyìn fún ọ tètè kàn sílé ìtajà Towac interior home of imported furniture lónìí ní Àgbẹ̀kẹ́ plaza opposite Yídí Agodi gate Ìbàdàn telephone zero eight zero nine three one five three seven nine one tàbí zero eight one five two two one eight five zero two Towac interior lónìí merry christmas and happy new year. Yeah. gbogbo mo lè gòkè mo lè sọ bá a ti ń bójútó ṣe wa tó ó yẹ ká lè bójútó ìlera ara wa jù bẹ́ẹ̀ lọ ní global young pharmaceutical limited iléeṣẹ́ tó ń ta àwọn oògùn aṣaralóore tó jẹ́ òjúlówó fi sọ bẹ́ẹ̀ pé ìlera lóògùn ọrọ̀ díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń ti iléeṣẹ́ wa jáde super day zero tó ń da agbára padà ságọ́ ara ní kété lẹ́yìn àìsàn tàbí ìfarapa alpha ìyẹn kún fún èròjà aṣaralóore ságọ́ ara wa nílò ní gbogbo gbà kéema ṣáà fún gbogbo ọkùnrin láti ṣẹ̀ṣẹ̀ akọni níwájú ìyàwó ẹ̀. ewé àtẹ̀gbò la fi pè lo ẹ̀. rockwell grape water ó dára fún gbogbo ìyálọ́mọ láti gba àwọn ọmọ wọn lọ́wọ́ àrùn jẹ̀wọ́. average ORS ó dára láti fòpin sí ìgbọ̀nsẹ̀ gbuuru. ojú ẹsẹ̀ ló máa dá okun padà sẹ́gun ara. díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń jáde láti global young pharmaceutical limited tá a ṣe lọ́nà ìgbàlódé gbogbo àwọn oògùn ìlàjọ nafdac lù ló ń tẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀. ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ òun náà ni ó kàn báyìí ká máa mú wá sí etí gbọ̀nyìn àwọn tí ń jẹ́ olórí olórí tí ń fi ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà ṣe àgbà kí wà lọ́jà kí orí ọmọ tuntun kó wọ́ tí wọ́n wá láti ẹkùn mẹ́rin nínú mẹ́fà tí ń bẹ ní orílẹ̀-èdè nàìjíríà lábẹ́ àsíá àwọn èèyàn tí ń bẹ láàrin gbùngbùn orílẹ̀-èdè yìí àti ẹkùn gúúsù orílẹ̀-èdè wa nàìjíríà ó ní wọ́n ti mú gègé tòun ti tákàdá tí ó sì bẹ̀rẹ̀ sí ní kọ ìwé o sí ààrẹ bọ́lá ahmed tinubu níbi tí a ti ń rọ̀ ọ́ wípé kó dẹ́kun kó tètè báwọn wagbo dẹ́kun fún bí a ti ṣe ń gbẹ̀mí àwọn èèyàn ní lemọ́lemọ́ láwọn agbègbè tí ń bẹ láàrin gbùngbùn orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n sì ń gba ẹ̀mí àti dúk dúkìá àwọn èèyàn jẹ́ wọn ni àwọn olórí ọ̀hún òun náà ni wọ́n tún ṣe àpèjúwe bí a ti ṣe ń gbẹ̀mí àwọn èèyàn ọ̀hún gẹ́gẹ́ bí ìdúnkokò fún ìwà láyé láàyè orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n rọ ààrẹ Bọ́lá Tinubu ìpè kó dẹ́kun kó tètè bá wọn gbé ọ̀rọ̀ àwọn yẹ̀wò kí wọ́n wá ojútùú láéláé sí bí wọ́n ti ṣe ń gbẹ̀mí àwọn èèyàn lẹ́kùn àárín gbùngbùn orílẹ̀-èdè wa nàìjíríà ọ̀rọ̀ ọ̀hún náà ló jẹ́ jáde lẹ́yìn tí ẹni tí ṣe lẹ́yìn tí ẹgbẹ́ àwọn agbẹjọ́rò ní orílẹ̀-èdè wa nàìjíríà náà rọ ààrẹ bọ́lá tinúbú ipe kó dẹ́kun kókó àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ elétò ààbò lọ sí àwọn ibi tó ṣe kókó ṣe pàtàkì látàrí bí nǹkan ti ṣe ń hóhẹ́ lágbọ́nrin ètò ààbò orílẹ̀-èdè wa nàìjíríà nínú lẹ́tà àwọn ilé ìtàn fìlédè fún àwọn tó jẹ́ akọ̀ròyìn lánàá òde nílùú àbújá èyí tẹ́ni ti ṣe olórí ẹgbẹ́ ọ̀hún olóyè olóyè àgbà Edwin Clark àti olóyè Ayọ̀ Adébánjọ tóun ti ti Afẹ́nifẹ́re àti olóyè Emmanuel Nwanyanwo tóun jẹ́ ààrẹ gbogbo fún ẹgbẹ́ Ohanaeze Ndigbo àti ọ̀mọ̀wé Pogu Bitrus tóun jẹ́ ààrẹ fún ẹgbẹ́ àwọn èèyàn tí ń bẹ láàrin gbùngbùn ilẹ̀ yìí àti sẹ́nitọ̀ Emmanuel Ibok Esen tóun jẹ́ alága gbogbo fún ẹgbẹ́ PANDEF inú lẹ́tà òun náà ni ẹ ti ń ṣàlàyé ọ̀rọ̀ fún ààrẹ Bọ́lá Tinubu wípé ọ̀rọ̀ ilé ti kọjá ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà àbí ẹlẹ́sìnmẹ̀ ẹ̀sìn kankan lásìkò tá a wà yìí o bí kì í ṣe pé kí gbogbo wa kájọ sóṣòkòtò wa kó lè dán in ká fi mọ́ wa ṣọ̀kan láti bá àwa ojútùú láéláé sí ìṣòro tí ń kojú ètò ààbò ní orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní nítorí wípé ìjọba tó bá kùnà láti dáàbò bo àwọn èèyàn àti àwọn dúkìá rẹ̀ bí ìgbà tí ìjọba òun tó mọ̀ọ́mọ̀ ti ń tako ìwé òfin orílẹ̀-èdè wa Nàìjíríà ti ọdún 1999 gẹ́gẹ́ bí wọ́n ti ṣe gbé palẹ̀ wípé ìṣèjọba tí bá ń bẹ lóde ìbáàjẹ́ tìpínlẹ̀ ìbáàjẹ́ ìbílẹ̀ ìbáàjẹ́ ìjọba àpapọ̀ ipe gbogbo wọn pátápátá ojúṣe àkọ́kọ́ tí wọ́n ní òní láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn èèyàn wọn wọ́n ní kí wàá ló wá dé tó wá jẹ́ pé ìjọba yìí ó wá ṣe bẹ́ẹ̀ ó bù kẹ́díwọ́ ó ní bí ẹ̀ sì gbàgbé náà á rántí wípé lásìkò ìṣèjọba tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè wa Nàìjíríà tí ẹyẹ ààrẹ Muhammadu Buhari òun náà ló jẹ́ wípé àwọn ẹlẹ́tàn kan ó ní àwọn náà tún ṣara wọn jọ tí wọ́n sì sọ ọ̀rọ̀ ọ̀hún di ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́sìnmẹ̀sìn tí wọ́n sì ń bára wọn jà ìjà kò tọ́ tí wọ́n fi ń bu tí a fi ń bu omi gbóná lu ètò ààbò orílẹ̀-èdè wa nàìjíríà wọn ní nídìí èyí o àwọn ń rọ ìṣèjọba ilé ìtìǹbẹ̀ lòdì lọ́wọ́ báyìí àti àwọn tí ọ̀rọ̀ kàn lágbárin ètò ààbò àwọn òṣèlétò ààbò iléeṣẹ́ ọlọ́pàá àjọ ara ẹni làbò òlu àwọn ọmọ ikọ̀ ológun láti tètè jígìrì sí ojúṣe wọn láti mójútó ètò ààbò orílẹ̀-èdè wa nàìjíríà. ìròyìn tó náà ní ṣe pẹ̀lú ètò ààbò ó ní wọ́n kà báyìí láti ojú ìwé Nigerian Tribune ní Eh, ojú ìwé karùn-ún gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ ìṣekúpani etí ó wáyé lálẹ́ ọjọ́ àìsùn kérésìmesì ní ìpínlẹ̀ Plateau ó náà ni wọ́n kọ ìròyìn ọ̀nlé lórí o àwọn gómìnà tó wá ní àárín gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ní àárín gbogbo àríwá North Central Governors wọ́n ní àwọn ti jókòó láti jọ ṣe àjọṣepọ̀ lórí bí ètò ààbò yóò ṣe fẹsẹ̀ rinlẹ̀ ní agbègbè ọ̀dọ̀ àwọn níbẹ̀ ọ̀hún àwọn gómìnà tí wọ́n wá láti àárín gbùngbùn àríwá north central governors ní àná òde yìí iná ni wọ́n sọ ọ̀rọ̀ fún àwọn oníròyìn wípé àwọn ti parí ọ̀rọ̀ lórí bí ètò ààbò yóò ṣe fi ẹsẹ̀ múlẹ̀ ní ọ̀dọ̀ tí àwọn ń bẹ̀ ń wò látàrí ikú ètò gbẹ̀mí àwọn èèyàn márùnléní ọgọ́jọ ní alẹ́ ọjọ́ àìsùn kérésìmesì àwọn gómìnà gómìnà yìí wọ́n ní láti karawọ́ ara wọn ni wọ́n ti gbé owó kan kalẹ̀ one hundred million naira fún àwọn èèyàn léyìí tí wọ́n forí lùgbàdì ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún nígbà tí ó máa sọ̀rọ̀ ẹni tí í ṣe alága ikọ̀ àwọn gómìnà ọ̀hún ẹnjiníà Abdullahi Sule tí í ṣe gómìnà ní ìpínlẹ̀ Plateau mẹ́wọ̀n ó ṣe àlàyé o wípé ó ní ìṣẹ̀lẹ̀ bú ni eléyìí tí ó wáyé o ní àìsùn ọdún yìí ó nítorí pé ó bá àwọn ní ẹ̀já fún bó lè jẹ́ pé gbọmọgbọmọ iná ni àwọn tó jẹ́ karambà ní agbébọn yìí máa yàbò àwọn agbègbè èyí tó bá ti wò wọ́n àwọn gómìnà wọ̀nyí wọ́n ní àwọn ti wá wà ní ìrẹ́pọ̀ báyìí o tí ó sì jẹ́ pé ìdúró táwọn gan dúró ìdúró tọlọ́dẹ àwọn dúró bíi kí àgẹ̀rẹ́ sọ ni o torí ààbò ara ẹni wọ́n ní làbò dúró àwọn mọ̀ pé báwọn ṣe jí gìrì báyìí ojú àwọn yóò ka gbogbo nǹkan tí ń lọ àwọn ó sì ké sí aráàlú wípé káwọn náà wọ́n mọ̀ dá àwọn dá o lọ́wọ́lọ́wọ́ báyìí o wọ́n ní ètò kan ti dúró lórí àjọṣepọ̀ ọrọ̀ ajé ọwákù nípa àjọṣepọ̀ fún ti ètò ààbò ní agbègbè ọ̀dọ̀ àwọn o ó ní ọ̀pọ̀lọpọ̀ gbà làwọn ti jókòó táwọn ti sọ̀rọ̀ ó ní àmọ́ káwọn olùlóńtẹ̀ ló kù báyìí níbi tí nǹkan wá dé dúró ó ní òun ti ìlú náà nù o níwọ̀n gbàgbà tó jẹ́ pé gbogbo àwọn ńlówù láti jọ ní àjọṣepọ̀ lẹ́ka ètò ààbò wọ̀nyí alága wọn gómìnà ẹnjìnìà Abdullahi Sule ó wá lọ mú iṣẹ́ ẹ̀kú ọ̀rọ̀ èèyàn lọ jẹ́ fún àwọn tí wọ́n forí lu ìgbàdí wàhálà yìí o ní ìpínlẹ̀ Plateau tó sì ń ṣàlàyé wípé kí ọlọ́run ọba kí ọba wọn dóòlà irú ìṣẹ̀lẹ̀ búbẹ̀ lọ́jọ́ iwájú ni pẹ̀lú wípé o ìjókòó táwọn jókòó yìí kì í ṣe ìjókòó òfútù fẹ́ jẹ́ o torí pé nígbẹ̀yìngbẹ̀yìn àwọn mọ̀ pé ọlọ́run yóò ti àwọn lẹ́yìn kódà gómìnà ìpínlẹ̀ benue gangan reverend father hyacinth alia nígbà tí wọ́n lọ rèé kí àwọn akẹgbẹ́ wọn bẹ̀ láti jọ bá wọn dárò ó sọ pé ó ń rọ àwọn èèyàn ìpínlẹ̀ plateau nasarawa benue àti ìpínlẹ̀ niger pé kí wọ́n fọwọ́sowọ́pọ̀ torí pé ogun tí bá ń bọ̀ wá kanìmọ́lé ọ̀nà làákò ó ní àwọn tí ń bọ̀ wá dà wọ́n láàmú ní agbègbè ibẹ̀ káwọn náà máa múra dè wọ́n ní gbogbo ìgbà ni o gómìnà alia ó láwọn ò ní já wọn ń tàn mọ́ gbogbo ohun tó bá yẹ káwọn ò ṣe láti fi kún àwọn ará ìpínlẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn ò rí i pé àwọn ń ṣe ò ó ní ẹni ó bá wá láyà tó tún lórí láyà kó tún máa bọ̀ láti wá máa dààmú àwọn èèyàn tí wọ́n jókòó jẹ́jẹ́ ń jẹ́jẹ́ wọn àwọn tó wà nínú oko àtàwọn tó wà ní àwọn abúlé onílákòókò táwọn wà báyìí ọkà wọn balẹ̀ o wípé àwọn náà ti dúró pé àwọn ọjọ́ lẹ̀pọ̀ ni èyíkéyìí ẹni tó bá sọ pé òun tún bọ̀ wá dààmú agbègbè kan láwọn ìpínlẹ̀ tí wọ́n dákọ̀ yìí gómìnà tó gbà wọ́n lálejò Caleb Manasseh Mutfwang ó tún fi múlẹ̀ wípé sẹ́ẹ̀rí lákòókò tí àwọn ti jọ ní àdéhùn wọ̀nyí láti jọ ṣe àjọṣepọ̀ kálàáfíà lè bá ìjọba olódàánù lójú tàdá wípé táwọn ni ọlọ́run ọba ó ṣe o lórí ọ̀rọ̀ ètò ààbò tó ń dìdà-dídò ní orílẹ̀‐èdè wa nàíjíríà bákan náà wọ́n ní kinní ọ̀hún ló tún ṣe bẹ́ẹ̀ tó mọ̀ tún gbé ẹnu sókè tẹ̀sí ọwọ́ iwájú wọ inú ọdún tuntun twenty twenty four a tún ṣe ìráríwọ̀ yìí o pẹ̀lú bí àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́gun iṣan kọ́kú boko haram kan tí wọ́n tún dìyà mọ́ra tí wọ́n sì wọ aṣọ ọmọ ikọ̀ ológun tún ṣe àkọlù sí agbègbè gàtá marwa àti shiha ní ìtòsí shikakir níjọba ìbílẹ̀ chibok ti ń bẹ ní ìpínlẹ̀ borno tí wọ́n sì tún ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí àwọn èèyàn mọ́kànlá ọ̀tọ̀ọ̀tọ̀ arábìnrin kan tí wọn ò dákọ rẹ̀ tẹ́ tún jí òun náà gbé wọn ní àwọn tẹ́ ṣe àkọlù ọ̀hún wọn ò tún jí àwọn èèyàn jí èèyàn nìkan gbé o wọn ní kódà wọn tún kó oúnjẹ wọ́n kó àwọn nǹkan ọ̀sìn lọ́lọ́kan òjọ̀kan táwọn èèyàn ti ń bẹ ní agbègbè Chibok ọ̀hún ò sì tó bẹ́ẹ̀ kí wọ́n wò wọ́n lójú nítorí ìbọn ńláńlá àtàwọn ohun ìjagun tí wọ́n lè fi ṣèyàn lọ́ṣẹ́ tí wọ́n kó dání o òní kálukú sá àsálà fún ẹ̀mí ara rẹ̀ ní wọn láwọn kan tẹ́ ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ òun náà ni ó ṣàlàyé ọ̀rọ̀ o wípé àwọn tí wọ́n wà ní agbègbè ọ̀hún ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi ẹsẹ̀ fẹ́ wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún ṣe kí ojú ó mọ̀ rí bí gbogbo ara ń lo ògùn rẹ̀ o wọ́n ní gbogbo wọn pátá òun náà ni wọ́n tún ti ń sá kù ní agbègbè ìjọba ìbílẹ̀ Chibok wọ́n ní ìgbẹ̀mí àwọn èèyàn tí a tún gbẹ̀mí àwọn èèyàn ní Chibok ọ̀hún òun náà ni ó tún wáyé o ní nǹkan bíi ní nǹkan bíi ọjọ́ kan kan ṣáájú kí wọ́n tún tó jí àwọn kan gbé ní ìpínlẹ̀ Nasarawa ìyún tó sì jẹ́ pé wọ́n ti pe àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n tún jí gbé o lọ́jọ́ ajé ọ̀sẹ̀ tá a tún ṣẹ̀ mú iná ni tí wọ́n sì ń béèrè wípé mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà fifty million naira òun náà ni owó ìtúsílẹ̀ tí àwọn gbà o lórí ẹnì kọ̀ọ̀kan tí ń bẹ ní àkàtà wọn wọ́n ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ o ní àwọn olubi ẹ̀dá yìí tún ṣe bẹ́ẹ̀ tí wọ́n tún jí àwọn mọ̀lẹ́bí ẹlẹ́ni méje kan gbé ní ìjọba ìbílẹ̀ ikom ní cross river wọ́n ní ńgbà tí àwọn olubi ẹ̀dá àwọn tí wọ́n yabo agbègbè gàtàmárùwà ní nǹkan bíi aago márùn-ún ìrọ̀lẹ́ ni ó ní wọ́n bẹ̀rẹ̀ sí tún ní ṣọṣẹ́ wọn pẹ̀lú àwọn ìbọn olóró AK-47 àtàwọn ohun nǹkan míì léyìí tí wọ́n fi wọlé nínú ọkọ̀ àti àwọn alùpùpù lọ́lọ́kan òjọ̀kan tí wọ́n fi wọnú àwọn agbègbè ọ̀hún tá tún bẹ̀rẹ̀ sí ní yìnbọn tako tako tako tako ìró ọ̀bọ̀n wọn eléyìí tó lọ sọlẹ̀ sí ara àwọn èèyàn èèyàn mọ́kànlá ọ̀tọ̀ọ̀tọ̀ ń bẹ́ẹ̀ ìgbésẹ̀ tó mú lọ wọ́n sì jí ẹnìkan gbé lọ tó jẹ́ obìnrin wọ́n kó oúnjẹ wọ́n sì tún kó àwọn ohun ọ̀sìn lọ kúrò ní agbègbè ọ̀hún. ẹnìkan tó fi àkókò jẹ kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ògùn Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà ó ti sọ wípé kò sọ́nà míì tí ìjọba Tinubu lè gbégbá wọn tún máa yáwó náà ni o. Hmm gómìnà ìpínlẹ̀ Ògùn tẹ́lẹ̀ nígbà kan Ṣẹ́gun Ọ̀ṣọ́bà ó ti sọ pé ìṣàkóso tó wà níta yìí lábẹ́ Bọ́lá Ahmed Tinubu ẹni tí í ṣe ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà kò síbi tí wọ́n fẹ́ pẹ̀ sí o wọ́n ní bí wọn ò tiẹ̀ fẹ́ yáwó wọn yà náà ni Ọ̀ṣọ́bà ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ móhùnmáwòrán kan ní ìlú Àbújá lánàá ó sọ̀rọ̀ wípé ìjọba tó kógbá sílé kí Tinubu tó dé kòròfó àsùnwọ̀n ni wọ́n fi sílẹ̀ o tó pé epo yẹkẹ ni Tinubu ńlọba àpò àsùn orílẹ̀-èdè Nàìjíríà ó ní ṣùgbọ́n o òun buwọ́ lù ó pé kí ìṣàkóso tọ́wọ́ ń ta yìí wọ́n máa jẹ gbèsè sọ́rùn torí pé ó ní ẹnìkan fi gbèsè sọ́rùn kó lòun ṣe sọ ọ̀ṣọ́bà sọ wípé Bọ́lá Ahmed Tinubu ti ń tukọ̀ ìṣàkóso báyìí ó ní ń tọrọ gbà ló jẹ́ kọ́lọ̀ rèé máa tún yá owó ó ní bí ò tiẹ̀ ní ju àkókò tá a wáyé lọ torí pé kò gbọ́dọ̀ máa tẹ̀síwájú ńgbà tí kì í ṣe àfiṣe ó sọ wípé nígbà tí àpò àsùnwọ̀n ti jẹ́ kòròǹfò ó ní ìṣàkóso tó kúrò níbẹ̀ fún Tinubu àwọn gan wọ́n yá kísà ní owó wọ́n jẹ gbèsè sí ọrùn kódà ńgbà wọ́n bá fẹ́ san àwọn owó oṣù wọ́n máa jẹ gbèsè láti san náà ni ó ní èyí òun sọ pé ṣé ńgbà tí ìjọba tó kúrò ní ipò kí Tinubu tó bọ́ bẹ̀ táwọn jẹ́ kìkìdá gbèsè ṣé ó wá jẹ́ pé Tinubu náà gbọ́dọ̀ máa jẹ gbèsè lọ ni òní rárá o a gbọ́dọ̀ wá nǹkan tá a ṣe ṣe tí a fi fòpin sí kásámọ̀ jẹ gbèsè ó ní àmọ́ lákòókò tá a wà yìí Tinubu ó jẹ gbèsè yóò tún yáwó náà ni nítorí pé kò sí ọgbọ́n tẹ́ fẹ́ dà torí wọ́n náà rí nǹkan míì tá a lè owó ni kẹ̀kẹ́ ìrere torí pé bàbá rọ́kọ̀ èèyàn lè ọ̀sọ́ba sọ ọ́ tó ní nígbà tóun ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ààrẹ Tinubu lọ́jọ́ kérésìmesì ó ní fún un wípé kan lọ́wọ́lọ́wọ́ báyìí láti jẹ́ kí ó jẹ́ ìwúrí fọ́ọ̀mù orílẹ̀-èdè nàìjíríà pé gbogbo ibikíbi tí owó bá gọ̀ sí wọ́n jọ̀ ọ́ ẹ̀ bá ní gbọ́n dà sí ìta kí ìjọba lè máa rí owó náà torí pé àwọn kan ti mú owó so tí wọ́n dè mọ́lẹ̀ káàkiri gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ògùn yìí ló sọ wípé kásáfòó sọ́pọ̀ pẹ̀lú ìjọba ti ń bẹ ní ìta yìí ó ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn nǹkan ní ń bẹ tí ìjọba yìí láti ṣe ó tí ó bá sí kí ni ìjọba tó wà ń bẹ̀ kí ni tí ó fẹ́ dánwò ó bí ààrẹ Tinubu níwọ̀n bá ń tó ti ṣe sẹ́yìn báyìí ó ní ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọn ò ní tí ì mọ nǹkan kan báyìí o onígbà tó bá tó àkókò ó ní sì kàn sára sí i nígbà tí ó tún sọ̀rọ̀ lórí ìpani nípakúpa tó wáyé ní ìpínlẹ̀ o ká fi tètè ìwà egbò dẹ́kun fún àwọn èèyàn wọ̀nyí tí ó jẹ́ kí orílẹ̀-èdè nàìjíríà kó fi ẹ̀dọ̀ lérí òróǹro ó nítorí pé ogun tí ń bẹ gbogbo èèyàn lórí yìí tá àmì ẹni tó lè kàn tó bá di ní ọ̀la a gbọ́dọ̀ dìde ká jí gìrì lójú ọjọ́ ká wá nǹkan tá a bá ṣe sí ni. bí àrọ́kọ̀ lóòótọ́ àdékò àmọ́ bá a bá tún rọ́kọ̀ tí ò wá sí epo bẹntirónú rẹ̀ kò mọ̀ ní lọ́ọ̀bì kankan. Oh, oh, oh wọ́n ní iléeṣẹ́ tó ń mójútó ọ̀rọ̀ epo rọ̀bì ní orílẹ̀-èdè wa nàìjíríà nnpcl tòun ti àwọn tí ń jẹ́ alágbàtà epo rọ̀bì ọ̀hún lábẹ́ àsíá ẹgbẹ́ àwọn alágbàtà epo rọ̀bì ní orílẹ̀-èdè wa nàìjíríà ipman lánàá òde ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ju ọ̀rọ̀ lu ara wọn lórí yíyọ tí akúkú yọ owó ìrànwọ́ orí epo bẹntiró náà ni wọ́n ní kí ló wá fa because wọ́n ní látàrí bí ìjáwálẹ̀ bí ó ti ṣe ń dábẹ́ tó ń dé bá agbára tí owó náírà tó ní tako owó ilẹ̀ òkèèrè èrè dọ́là náà ni wọ́n ní nítorí wípé lójú ọjà àgbáyé léè tán buwọ́lù gangan wọ́n ní ó yẹ kí wọ́n máa rí owó náírà rà ní owó dọ́là rà ní nine hundred and ninety eight naira per dollar òun ló yẹ ó mọ̀ bá dé wọ́n ní ṣùgbọ́n ńgbà tí wọ́n bá wà tà láwọn ọjà kéréje kéréje káàkiri nílẹ̀ yìí one thousand two hundred and twenty-five naira per dollar òun náà ní kíní ọ̀hún bá dé o wọ́n ní látàrí ìjáwálẹ̀ eléyìí tí ń dé bá agbára ti owó náírà tó ní òun ni àwọn tí wọ́n jẹ́ òǹwòye òye nípa ètò ọrọ̀ ajé àwọn tí wọ́n jẹ́ alágbàtà epo rọ̀bì àti àwọn èèyàn tí wọ́n mọ yóò gbé nínú karahun ètò ọrọ̀ ajé nílẹ̀ yìí ó ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ọ̀rọ̀ tó sì jẹ́ pé ẹgbẹ́ iléeṣẹ́ NNPC ó ní òun náà ti dá ọ̀rọ̀ padà fún wọn wípé rárá o ẹ fọkànbalẹ̀ nítorí pé lóòótọ́ àti lòdòdó làwọn mọ̀ pé ọṣẹ ń ṣe owó náírà lásìkò tá a wà yìí nítorí pé bí àwọn ò bá ṣe sí owó dọ́là kò sí báwọn fi ṣe kó epo rọ̀bì wọ orílẹ̀-èdè wa Nàìjíríà tí ó fi di lílò fòtò lórí tẹ̀lẹ́mù nílẹ̀ yìí bí a bá sì gbàgbé a rántí wípé ẹnìkan tóun jẹ́ ọ̀gá àgbà lágbárin bí wọ́n ti ṣe ń rí owó pa wọlé ní iléeṣẹ́ kan Bismarck Rewene òun ni òun ṣàlàyé níbi ètò ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó wáyé ní orí amóhùnmáwòrán ní ọjọ́ àìkú níbi tó ti ń ṣàlàyé pé ẹ wò ó ẹ má wulẹ̀ jẹ́ máa fi ẹ̀kan taná fún wa o wọn yọ owó ìrànwọ́ orí epo ṣùgbọ́n àdínkù lásán ó ní wọ́n mú débà wọn ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwọn kan tó jẹ́ alágbàtà epo rọ̀bì òun náà bá àwọn tó jẹ́ akọ̀ròyìn Punch sọ̀rọ̀ ní àná òde yìí wípé owó ìrànwọ́ orí epo bẹntiró níṣe ní ń gbé ẹnu sókè sí i látàrí bí owó náírà ṣe ń fà yàrá tí ń dọ̀bálẹ̀ tí ń nà gbalaja ní iwájú owó ilẹ̀ òkèrè dọ́là wọ́n nídìí èyí gan náà nù ti fi ń mú ìnira dé bá àwọn tí ń jẹ alágbàtà epo bẹntiró ní orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní bí àwọn bá ní káwọn ọmọ gbélẹ̀ níye tí àwọn náà ń rí gbà ní ọ̀dọ̀ iléeṣẹ́ NNPCL wọ́n ní bí ìgbà tó jẹ́ pé àwọn kan ń ṣòwò àwọn ò sì ní kó owó èrè délé ni wọ́n ní bẹ́ẹ̀ òun gangan ni ọ̀rọ̀ òun rí o wọ́n ní díẹ̀ yìí àwọn méjèèjì jọ ń gba ọ̀rọ̀ ọ̀hún bí ẹni gbàgbọ́ ọtí ni àmọ́ n táwọn tó jẹ́ alágbàtà epo tí wọ́n ń rò tí wọ́n ń gbà lérò náà ni pé bóyá kí àlékún kó tún dé bá owó eléyìí tí wọ́n tún mọ jálá epo kan fún àwọn oníbàárà wọn káàkiri orílẹ̀-èdè nàìjíríà. ọ̀dà ọ̀rọ̀ tó jọra wọn náà tún ni èyí tèmi náà kà látinú ìwé ìròyìn ti The Nation lóòrọ̀ tòní nasu tún sọ̀rọ̀ ẹ yóò pé kí nasu ọ sọ kì í ṣe ìyanṣẹ́lódì o tó bí a bá ti gbọ́ nasu àbí asu ah. wọ́n lè sọ pé wọ́n ń lọ ìyanṣẹ́lódì ni kò sí ah. ní tó jọ o ah, nasu ti sọ̀rọ̀ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wípé àwọn tó jí epo wa gbé àti àwọn èèyàn tí wọ́n fi sọ́bsidì gba ọmọ nàìjíríà ẹ wá wọn kẹ́sì fi ojú wọn wí náà òfin o ẹgbẹ́ non-academic staff union of universities àwọn tí wọ́n yìí ṣe ẹgbẹ́ àwọn olùkọ́ nílé ẹ̀kọ́ ga yunifásitì NASU wọ́n ti bẹ ìjọba Tinubu pé àwọn èèyàn tí ajé ìwà àbàjẹ́ bá sí mọ́ lórí lórí ti fuel subsidy scam pé èyí tí wọ́n fi gba ọmọ Nàìjíríà yìí pé kí ni ẹ tètè fojú wọn wí nófin bí bẹ́ẹ̀ kọ́ iye tá à ń re epo kó tó rí pẹ́yìn bọ́ síjọba ẹ dá padà sí ààyè rẹ̀ NASU nínú àtẹ̀jáde èyí tí wọ́n fi sínú ìwé ìròyìn ti The Nation ní àárọ̀ yìí nínú ìjókòó èyí tí wọ́n jó ní Àbújá o níbẹ̀ ni wọ́n ti tún ṣe àtúnyànsípò ẹni tí í ṣe ààrẹ wọn àti akọ̀wé àgbà èyún Prince Peters Adéyẹmí àti ọ̀gbẹ́ni Makolo Hasan wọ́n ní àwọn méjèèjì wọ́n ṣe dáadáa o ló jẹ́ kí wọ́n tún padà yàn wọ́n gẹ́gẹ́ bí ààrẹ àti akọ̀wé àgbà torí pé àkókò tí wọ́n wà ní ipò àwọn mọ̀ sí dáadáa ẹgbẹ́ nasu ló ní àwọn tó jẹ́ pé tó ti tukọ̀ ìṣàkóso ìjọba lórílẹ̀‐èdè wa nàìjíríà ó ní ẹnu lásán ni wọ́n fi ń yaran sọ́bẹ̀ wípé àwọn kan gbá wa ni o wọ́n fi sọ́bsidì gbá wa ni o ó ní ké ló dé gan-an táǹtàrà wa jẹ lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní táwọn wòye ni pé àà yóò jẹ́ ní tí ó dùn ní o bí ìṣàkóso tó kó gbálẹ̀ kí Tinubu ó tó dé tí ọba fi ọwọ́ kan àwọn èèyàn tí wọ́n sọ pé wọ́n fi sọ́bsidì wọ́n fi gbá ọmọ nàìjíríà ni ó ní kí Tinubu náà kọ́ wa máa wò wọ́n níran wọ́n ní nǹkan tí ó dùn àwọn jọjọ ni o ó sọ̀rọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn òfin kan iná wà ńlẹ̀ láti lè fi àwọn èèyàn tí ń jẹ́ karambà ní ẹ̀dá tí wọ́n kó ọmọ nàìjíríà sí yọyọ nípasẹ̀ epo bẹtiró lórílẹ̀‐èdè wa nàìjíríà ó ní kí wọ́n fojú wọn wí náà òfin kí wọ́n tiẹ̀ jẹ ìyà kámọ̀ yìí pé ìjọba kò jẹ́ wọn lọ lọ́fẹ̀ẹ́ ó nítorí pé ntọ́ wà lóde lọ́wọ́lọ́wọ́ báyìí lórílẹ̀‐èdè nàìjíríà ni pé ẹni ó gbóró mọ́ díẹ̀ ọ́n sẹ́wọ̀n àwọn tó gbé màálù àwọn ò gbé màálù ẹ̀dá wọn ni wọ́n wà rìn wọ́n yan fanda káàkiri ìgboro ayé o Hasan àti Adéyẹmí wọ́n jọ buwọ́ lu ìwé àdéhùn kan tí wọ́n fi ta Tinubu jí wípé ìjókòó àwọn gbèdéke ń táwọn sọ nìyí wípé nínú ìjókòó ìpàdé ẹgbẹ́ NASU èyí tí ó wáyé yìí à ń rọ ìjọba àpapọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ṣe pàtàkì tí wọn ò sì gbọ́dọ̀ fi falẹ̀ o matter of urgency pé wọ́n fojú àwọn aṣebi wọ́n fojú wọn wí náà fihàn àwọn tí wọ́n bá ti wà nídìí owó epo bẹtiró owó ìrànwọ́ ọ̀hún tí wọ́n fi gba ọmọ nàìjíríà ó ní bí bẹ́ẹ̀ kọ́ tẹ̀ bá ní wọ́n máa rìn wọ́n máa yan fanda ó ní ẹ̀dáwó epo wa padà kó tó di may twenty nine tẹ̀ bọ́ sí iye tá à ń rà á tẹ́lẹ̀ ẹ̀ bá ní dá a padà síbẹ̀ èkejì wọ́n ní kárí ìdájú wípé owó tí wọ́n ní wọ́n gbé síta báyìí láti fi tún àwọn ibú ìfọ́pọ̀ wa wọ́n fẹ́ẹ́ fi tún ṣe wọn ò tún pọ́n eléyìí ọ̀la tó pé bá a ṣe gbọ́ tẹ́lẹ̀ nù pé wọ́n ya owó tabu asọ́tọ̀ o wọ́n fi tún ibú ìfọ́pọ̀ ṣe onígbà ẹ̀ tó gbọ́ nǹkan kan mọ́ ó ní eléyìí o wọ́n mọ̀ jẹ́ owó tí wọ́n bá yà sọ́tọ̀ káwọn olójú tókítókí wọ́n tó tún fa eléyìí ọ̀la máa wà lọ́wọ́ lórílẹ̀ Nàìjíríà lágbọ́nrin ti ètò ẹ̀kọ́ ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè wa nàìjíríà ló ti fi òfin de àwọn ilé ẹ̀kọ́ fásitì kan tó jẹ́ ti ilẹ̀ òkèrè méjìdínlógún tí wọ́n ń ṣiṣẹ́ ní orílẹ̀‐èdè wa nàìjíríà tó ṣe ń ṣàpèjúwe wọn gẹ́gẹ́ bí ibi tí àwọn èèyàn kan ti ń lọ gba ìwé ẹ̀rí tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ degree mills institution tó ń ṣe àlàyé tó sì ń ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn ọmọ orílẹ̀‐èdè wa nàìjíríà láti dẹ́kun mímọ́ lọ ni ó bá àwọn ilé ẹ̀kọ́ fásitì láti ilẹ̀ amẹ́ríkà mẹ́fà láti ilẹ̀ gẹ̀ẹ́sì àti mẹ́ta láti orílẹ̀-èdè ghana wọn níbẹ̀ gẹ́gẹ́ o ní iléeṣẹ́ ìjọba tí mójútó ètò ẹ̀kọ́ nílẹ̀ yìí òní ẹ̀ tún kéde ọ̀rọ̀ lánàá o wípé ìdálọ́wọ́kọ́ onífẹ́rẹ́ńjogi òun náà ni ó tún ti wà fún mímọ́ ṣe ìkẹ́kọ̀ọ́ àbí mímọ́ buwọ́lu àwọn ìwé ẹ̀rí kan eléyìí tí ó bá wá láti àwọn ilé ẹ̀kọ́ kan náà láti orílẹ̀-èdè Benin Republic àti orílẹ̀-èdè Togo wọ́n kéde ọ̀rọ̀ ọ̀hún nínú àtẹ̀jáde ilé ìtàn fìlédè lórí àtẹ̀lùjára rẹ̀ látọ̀dọ̀ àjọ tí mójútó ọ̀rọ̀ àwọn ilé ẹ̀kọ́ fásitì ní orílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n sì ń ṣàlàyé péjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí òun náà ni kò ní àwọn ilé ẹ̀kọ́ ọ̀hún wọn ò gba ìwé àṣẹ lọ́wọ́ rẹ̀ kó tó di wípé wọ́n ń ṣiṣẹ́ wọn nídìí èyí o wọ́n ti gbé àgádágodo sẹ́nu àwọn ilé ẹ̀kọ́ fásitì ọ̀hún pé kí wọ́n má ṣiṣẹ́ mọ́ ní orílẹ̀-èdè wa nàìjíríà bẹ́ẹ̀ gẹ́gẹ́ òun náà ni ó ṣàlàyé ọ̀rọ̀ sọ̀wọ́ wájú wípé àwọn mọ̀ọ́mọ̀ tètè máa kéde ọ̀rọ̀ ọ̀hún ni o pàápàá jùlọ fáwọn aráàlú àwọn tí àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ tí wọ́n lérògbà láti lọ sí àwọn ilé ẹ̀kọ́ tí wọ́n ṣàpèjúwe wọn gẹ́gẹ́ bíi degree mills ọ̀hún wọn ní nídìí èyí àwọn ilé ẹ̀kọ́ ọ̀hún wọn gba ìwé àṣẹ o lọ́wọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n sì ti ń tako òfin tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ èyí tó wà nínú òfin orílẹ̀-èdè wa nàìjíríà ti ọdún 2004 wọn ní àwọn ilé ẹ̀kọ́ ilé tí ọ̀rọ̀ kan ó ní àwọn ilé ẹ̀kọ́ kan tẹ́ dakọ̀ wọn nínú ìwé ìròyìn the punch university of applied sciences and management port novo ní benin republic àti àwọn ilé ẹ̀kọ́ míì tó jẹ́ pé wọ́n gbé ilé ẹ̀ka ilé ẹ̀kọ́ wọn kan wá sí orílẹ̀-èdè wa Nàìjíríà láti wá máa ṣiṣẹ́ ń bí Volta University College eléyìí tó jẹ́ ti Ghana àtàwọn míì tí wọ́n gbé ẹ̀ka wọn wá sí orílẹ̀-èdè wa Nàìjíríà náà wọ́n ka àwọn ilé ẹ̀kọ́ ọ̀hún ó pọ̀ gan ẹ̀yin fẹ́ mọ gbogbo àwọn ilé ẹ̀kọ́ náà ojú ìwé kejì ìwé ìròyìn The Punch ó ní ẹgbà lọ́wọ́ wọn ní tẹ̀wárí lórí ọ̀rọ̀ ọ̀hún gan bó ṣe ń tẹ̀síwájú àìbá àmọ́ àmọ́ béèrè pé bó gangan níjọba àpapọ̀ ṣe mọ̀ pé àwọn ilé ẹ̀kọ́ yìí wọn ò ṣe bó ṣe yẹ kí wọ́n ṣe wọ́n ní ṣèbẹ́ nìkan tóun jẹ́ ẹnìkan tí wọ́n fi mú fílẹ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ ni Umar Audu ní ọ̀pọ̀ ọkọ rẹ̀ wọ́n ní àá láàrin ọ̀sẹ̀ mẹ́fà kéèyàn lòun lọ ilé ẹ̀kọ́ ká sì fún níwèé ẹ̀rí bóde kó sì tún lọ ṣe àgùnbánirọ̀ wọ́n ló tún tẹ̀ wájú ó tún lọ ṣe ìkẹ́kọ̀ọ́ gboyè ó tún gba BSc nínú ètò ẹ̀kọ́ ti mass communication àá lórílẹ̀‐èdè Benin Republic wọ́n ní eléyìí gangan òun ló wáá fi ọkàn ìjọba àpapọ̀ balẹ̀ pé àwọn ilé ẹ̀kọ́ ìlóòótọ́ wọ́n kàn ti àwọn èèyàn gbùn gbùngbùn bọ́ta wọ́n ń gbé ìwé ẹ̀rí lé wọn lọ́wọ́ ni wọ́n ní wàyí ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà nans ó ní ti wá rawọ́ ẹ̀bẹ̀ síjọba àpapọ̀ ilẹ̀ pé kó dẹ́kun kó mọ̀ ti ìwo ti àwọn ilé ẹ̀kọ́ ọ̀hún kó ro tàwọn o àti wàhálà tòun ti owó táwọn ti ná láti fi wo àwọn ilé ẹ̀kọ́ náà lọ́nà tó tọ́ tó sì bófin mu lápá ọ̀dọ̀ tàwọn pàápàá jùlọ àwọn ilé ẹ̀kọ́ táwọn ti lọ gba ìwé ẹ̀rí wá ní Benin Republic àti orílẹ̀-èdè Togo wọ́n ní ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ òun ní àṣàlàyé ọ̀rọ̀ pé kíjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí yìí kó dàkún kó mú sùúrù lórí ìpinnu rẹ̀ kó má bàjẹ́ àkùdé fún ètò ẹ̀kọ́ àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ tí wọ́n ń bẹ ní àwọn orílẹ̀-èdè ọ̀hún tí wọ́n ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ẹ jẹ́ ká lọ síbi ìròyìn ìbánikẹ́dùn eléyìí níbi tí olórí ẹgbẹ́ afẹ́nifẹ́re bàbá ayọ̀ adébánjọ lánàá òde yìí wọ́n kó àwọn èèyàn sòdí wọ́n jọ rìn bá opó akérèdọ́lù kẹ́dùn ní ilé wọn tí ń bẹ nílùú Ìbàdàn níbẹ̀ wọ́n ti ṣe àpèjúwe Akérédolú gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà takuntakun wọ́n ṣe àlàyé pé wíwá táwọn wá pẹ̀lú àwọn yòókù láti wá kí òpó Akérédolú ó nítorí irú èèyàn tí Akérédolú jẹ́ nígbà ayé rẹ̀ ni o bàbá Adébánjọ ọmọ wa sì rántí wípé ọkùnrin takuntakun lẹ́ni ọláyà tó sì gbójúgbóyà tí ó ṣe pé bọ́ bá sọ̀rọ̀ láàárọ̀ ibẹ̀ náà lẹ́ẹ̀ba títí di alẹ́ ó ní tòun ti bí àwọn fúlàní bí wọ́n ṣe ya pòkì mọ́ orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́ o ó ní ohun akérèdọ́lù tatatatata òun náà ní ń dún tọmọ nàìjíríà sì ń gbọ́ ó sọ òun pé wíwá tó ń wá sí ọ̀dọ̀ àwọn akérèdọ́lù láti bá wọn kẹ́dùn ó ní kì í ṣe torí pọ́ jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ondo ó ní àmọ́ à nítorí tó ń mọ̀ sí ni ó ní ẹni ó nífẹ̀ẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ni tó jẹ́ pé nǹkan tó bá sọ báyìí yóò dúró ti ni ẹnìkan ò lè dẹ́rùbá ẹnìkan ò lè halẹ̀ mọ́ ó láwọn Fúlàní tí wọ́n di kànájẹ́gbọ́n lórílẹ̀-èdè Nàìjíríà ó ní wọn ò tó esin báyìí níwájú Akérédolú tó pé ó sọ ọ́ ó ní mọ́ bú ọ̀rọ̀ lójú ni bọ́rọ̀ bá sì ti rí ni Akérédolú yóò ti sọ ọ́ òun náà fọnmú máa Fúlàní lọ́wọ́ ni onítẹ̀ ẹ̀ balẹ̀ ní gbọ́ àwa náà ò ní gbà ó ní ìpínlẹ̀ Ondo ó ní ọkàn akin ni ọ̀rọ̀ akin nísìmọ́ jáde ní ẹnu rẹ̀ kódà ó sọ fún àwọn fúlàní nígbà tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ ondo pé ibi tẹ́ ẹ lọ rèé lúgọ sí kì í ṣe ààyè yín ẹ wàbò míì tẹ́ ẹ lọ ni ó ní kò dákẹ́ bó bá wí nǹkan láàárọ̀ yóò wí lọ́sàn yóò tó wí ní alẹ́ ó ní tòun ti bó ṣe jẹ́ pé ààrẹ àná buhari pé ó daṣọ bo àwọn atiláwí yìí ó ní síbẹ̀ o bó tilẹ̀ jẹ́ pé àwọn jọ wà inú ẹgbẹ́ kan náà ẹgbẹ́ APC ó ní Akérédolú kò tiẹ̀ wojú ṣe kankan tiẹ̀ ọ̀ wí tiẹ̀ ni tó sì jẹ́ pé n tó wí báyìí kò yẹ kó gbò lórí ẹ̀ ah ó ní fantastic man bí bàbá Adébánjọ bó ṣe pé náà nù ó ní ọmọkùnrin nù ó lẹ́ni tó dúró ìràwọ̀ tó sì dá ó ní láàrin àwọn táwọn á ní e, inú ẹgbẹ́ progressive lórílẹ̀‐èdè Nàìjíríà nígbà tí ọ̀kan nínú àwọn mọ̀lẹ́bí Akérèdọ́lù èèyàn ọ̀jọ̀gbọ́n Akérèdọ́lù tí ọmọ fèsì ó láwọn kí wọn pé ẹ ṣeun o tẹ̀ wá bá àwọn dárò ó wá sọ ọ wípé ọ̀sẹ̀ ń tó retí pé akérèdọ́lù yóò dágbére fún ayé ní àkókò yìí àmọ́ ó yẹ ọlọ́run o ó ní àti pé ìtọ́dùn máa ń jù níbẹ̀ nínú ìpapòdà rẹ̀ ìní pé gbogbo ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu àwọn èèyàn tí ń wá kí àwọn ó ní ọ̀sẹ̀ ń tọ́ sọ̀rọ̀ àbùkù nípa Rotimi Akeredolu kódà ẹni tó díje inú ẹgbẹ́ òṣèlú Labour nínú ìbò sí ipò ààrẹ lọ́dún tó kọjá lọ Peter Obi òun náà wábẹ́ o ó ní ọkùnrin gbẹ̀yìn gbẹ̀yìn tó sì nípinnu ìní Rotimi Akeredolu jẹ́ nígbà ayé rẹ̀ ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Rivers gómìnà wọn ní ìpínlẹ̀ ọ̀hún Sàsìmìnàlàyé Fòbárà ló ti ṣàlàyé ọ̀rọ̀ lánàá òde wípé ìkọ̀wé fipòlẹ̀ ti abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Rivers Edison Eye tó kọ̀wé fipò lẹ̀ ó nítorí bá méjì kọ ò bí kì í ṣe pé kí àlàáfíà kó lè bá a jọba wọn ní gómìnà ọ̀hún náà ló fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ìpinnu tòun gan láti tọ ipasẹ̀ àlàáfíà ní ìpínlẹ̀ Rivers wọn ní nítorí rìgbòrìyẹ̀ tí mi ọ̀rọ̀ òṣèlú ní ìpínlẹ̀ ọ̀hún wọn ní bíi tẹ̀rù bíi tójó kọ̀ bí kì í ṣe pé torí pé òun fẹ́ kí àlàáfíà ó jọba ní ìpínlẹ̀ Rivers ni wọn ní gómìnà ọ̀hún ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún níbi ètò àpèjẹ kan ilé ìtànṣe ní iléeṣẹ́ ọjọ́ ajé láti fi ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ayẹyẹ ti ọdún tuntun wọn ní àwọn akọ̀ròyìn punch náà ni ẹ ti rí gbájú tẹ́lẹ̀ wípé ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ rivers àti ìpínlẹ̀ rivers lápapọ̀ ó ní ọ̀rọ̀ òṣèlú òun náà ni rìgbòrìyẹn ló ti ń mí o tó sì jẹ́ wípé àwọn tí wọ́n jẹ́ asòfin mẹ́tàdínlọ́gbọ̀n tí wọ́n jẹ́ olóòtítọ́ sí gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ ọ̀hún Nyesom Wike òun náà ni wọ́n ní àwọn ò gbé ìgbésẹ̀ o láti yẹ àga bára nídìí gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún wọn ní lójú náà àtìmọ́wọ́ àjẹ́kí ètò ìyá àgámọ́ni nídìí ọ̀hún kó wáyé wọn ní níṣe ni àwọn kan lọ ju nǹkan àdó olóró abúgbàmù sí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Rivers ní alẹ́ ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹwàá nínú ọdún 2023 lẹ́yìn ọ̀rẹ́yìn ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu bí fi ọ̀rọ̀ ọ̀hún ṣe àgbà kí wà lọ́jà kórè ọmọ tuntun wọ̀ ọ́ tó sì tètè bá wọn dá sí ọ̀rọ̀ ọ̀hún tó pe gbogbo àwọn tọ́rọ̀ kàn gangan nínú ọ̀rọ̀ ọ̀hún lọ sí ìlú Àbújá láti lọ́ọ́ fi orí oko sọ̀dún kí wọ́n sì fi ọ̀rọ̀ mọ́ sí sí ojú kan láti lè bá wá ojútùú láéláé sí ìṣòro tí mi ọ̀rọ̀ òṣèlú ní ìpínlẹ̀ Rivers wọ́n ní nídìí èyí gómìnà Siminala Ifubara òun náà ló ti wá ṣàlàyé ọ̀rọ̀ lánàá wípé bí ẹni tí í ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Rivers igun kan ń bẹ̀ Edison èyí èbó ṣe kọ̀wé fipò rẹ̀ lẹ̀ ó ń fẹ́ kí àlàáfíà ọjọba ni o bákan náà ńgbà tí àtúkúrò nípínlẹ̀ Rivers adé ìpínlẹ̀ Edo níbi tí wọ́n ní igbákejì gómìnà ìpínlẹ̀ ọ̀hún Philip Shaibu òun ti rawọ́ ẹ̀bẹ̀ ń tẹ́ o lórí ọ̀rọ̀ kan eléyìí tán ó sọ tí ò dáa bó ṣe yẹ ó mọ fún ẹni tí ṣe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ ọ̀hún Adams Oshiomhole lásìkò tí òun àti onítọ̀hún tẹ́jọ́ ń gbiná wojú ara wọn pẹ̀lú gómìnà Godwin Obaseki wọn ni òun ló sọ̀rọ̀ lórí ètò orí amóhùnmáwòrán òun náà sì ni Oshiomhole òun ló jẹ́ fún òun nínú ọ̀rọ̀ òṣèlú ìròyìn eléyìí kàyéfì náà mọ̀ ni o torí pé wọ́n ní ẹni ọkọ yẹn máa gbé òfin ró ó fi òfin ó bì ṣubú ni o mm-hmm. arákùnrin kan tó ọmọ iléeṣẹ́ ológun òun náà ni gómìnà ìpínlẹ̀ èkó eyín ọ̀gbẹ́ni babájídé sanwóolu ó ní wọ́n gbé wọn jù sí àtìmọ́lé torí pé ọmọ ń pọ̀ òfin ó sì ń rú òfin gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwóolu ní àná ni ó sọ pé kí wọ́n ná gbé arákùnrin kan tó ọmọ iléeṣẹ́ ológun kò lókùn wípé àti àwọn ọlọ́kadà kan kí wọ́n lọ rèé tì wọ́n mọ́lé torí pé wọ́n ń gba ojú ọ̀nà tí kì ṣe ti hàn gómìnà iná ni ó ń lọ sí Lagos State University LASU ní ọjọ́ ní Èkó láti lọ ṣe ayẹyẹ kan bẹ̀ àmọ́ ojú ọ̀nà ibi tí wọ́n ń gbà bọ̀ ni wọ́n rí ti àwọn ọlọ́kadà tí wọ́n tún yẹ tí wọ́n tún yẹ tí wọ́n kọjú sí ojú ọ̀nà tí kì í ṣe tiwọn táwọn èèyàn ń pè ní one way wọ́n ní ní òwúrọ̀ àná àwọn ọlọ́kadà tí ń gba ojú ọ̀nà tí kì í ṣe tiwọn yìí lójú ọ̀nà Lagos Badagry Expressway iná ni wọ́n fi ọ̀kadà wọn sílẹ̀ lọ́gán tí wọ́n gbọ́ yàfùyàfùn ọkọ̀ gómìnà tí ń bọ̀ pé òkété ború máa wọn lọ lóòrọ̀ tí ò ní wọ́n ní ẹlòmíì gbàgbé ọ̀kadà sílẹ̀ ó mórí ilé igbó ni ọ̀kan nínú àwọn tí ọwọ́ tẹ̀ tó ṣe pé lókun ni nínú iléeṣẹ́ ológun ni a ní kí wọ́n mú atóhun àtọkárẹ́ rẹ̀ kí wọ́n gbé wọ́n ní bí wọ́n ṣe fojú kan àwọn gómìnà tí ọkọ̀ wọn tó lẹ́gìnì tí wọ́n ń bọ̀ wá báyìí wọ́n ní ẹ ti rí nínú fọ́nrán kan tí wọ́n fi síta àtèrò àtọlọ́kadà wọ́n mórí lẹ́gbẹ̀ẹ́ ni wípé ọ̀ràn ti dé lóòrọ̀ ti òní o bẹ́ẹ̀ ni nítòótọ́ ni ọ̀ràn dé bá wọn tó pé gómìnà dúró ó ní ẹ mú wọn sẹ́ẹ̀rí arákùnrin tó wọ aṣọ ológun gangan ẹ kọ́kọ́ bá mi gbé ẹ gbé òun àtọ̀kárẹ̀ ẹ jù sínú ọkọ̀ n ó tì mọ́lé torí pé ọmọ òfin ó sì ń rú òfin. Hmm. ó dá ìròyìn àjààbálẹ̀ náà ni ó sì ń tẹ̀síwájú níkànnì fresh one zero oh five point nine fm ilé orin challenge ìbàdàn ẹ̀já dé ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà ńgbà tí a bá padà dé ìròyìn ọmọ tẹ̀ sọ́wọ́ wájú ẹ̀ kú kalẹ̀. àjààbálẹ̀. àjààbálẹ̀. ẹ̀sìn jésù kò sẹ́nìkan first square gospel church mọ̀lẹ́tẹ̀ district ní olórúkọ àṣepàdé agbára yìí fún lóṣù mẹ́tamẹ́ta ní gbogbo thursday àti friday tó bá bẹ̀rẹ̀ oṣù lábẹ́ ìfàmì òróyọ̀ reverend ag kọmùláfẹ́ district overseer holy spirit refreshing vigil ó yẹ kí gbogbo wa tún lọ agbára ẹ̀mí mímọ́ kí ìṣeré gbogbo lè rọ̀ wá lọ́rùn lọ́jọ́ thursday àti friday tó ń bọ̀ yìí pastoral nurture níbi tí àwọn ikọ̀ mẹ́jẹ̀mú yóò ti máa gbàdúrà pẹ̀lú àwọn aya wọn tó bá wà friday aago láàrin nine pm ní gbogbo èèyàn yóò fi máa béèrè fún agbára ẹ̀mí mímọ́ láti rìnrìn àjò oṣù tuntun lábẹ́ ìfàmì rúyàn ọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run alààyè rẹ̀bẹ̀rẹ̀ ag akọmọláfẹ́ district overseer ní ó máa gba gbogbo èèyàn lálejò lábẹ́ ìdarí ẹ̀mí mímọ́ nípasẹ̀ general overseer Reverend sam aboyeji gbogbo ẹ̀ nínú ìjọ four square gospel church mọ̀lété district headquarter lagilu estate lagos ibadan expressway lẹ́yìn energy petrol station behind fẹ́lẹ́lẹ̀ police station fẹ́lẹ́lẹ̀ ìbàdàn gbogbo èèyàn ló máa sọ tẹsítímọ́nì. ló rere ọlọ́run ojú rere ọlọ́run divine favour christian church international invites the general public to a three-day fasting and prayer meeting holding on the first wednesday thursday and friday of every month with the theme divine favour ojúrere ọlọ́run ìpàdé àdúrà tí ọlọ́run yóò ti máa sọ ayé ẹnìkọ̀ọ̀kan dọ̀tun gbogbo ọjọ́rú ọjọ́bọ̀ àti ọjọ́ ẹtì tó bẹ̀rẹ̀ oṣù ni ó máa wáyé venue is cathedral christian church international ọlọ́run ṣògo akon road ìbàdàn àti gbogbo ẹ̀ka christian church international tó wà lágbègbè wa time is five pm to seven pm daily ministering is bishop deo oyelade the presiding bishop and other ministers of god. favor, mercy, blessing, healing, deliverance, salvation, success, and breakthrough are awaiting you. God bless you as you come and answer Christian Church International. <laughs> ilé ìwà yìí. bọ̀dá àdìsá hmm? ẹ dákun ẹ jẹrin ni. Eh, ṣé o sì. ẹ gbọ́ ṣé bọ̀dá táyé mẹ́kùn náà ló sì ń lé ta wá sí ìṣá. Eh, of course. ẹ of course lónílé. mo ní táyé lónílé tà ń sí. ẹ ẹ ó ṣeun tó tó báyìí nírú wa ò sì mọ. ẹ eh, máa wọ bẹ́ẹ̀ yẹn bá ti nílẹ̀ ká tó ṣẹ́jú pẹ́rẹ́ ilé ti parí. wonderful. wo ṣe ń já ọ ọ̀dọ̀ design bricks ló ti ralẹ̀ kódà àárọ̀ yìí ló tún ṣẹ̀ṣẹ̀ já mi sí wípé design bricks tún ṣẹ̀ṣẹ̀ bẹnu fún ilé àlùbáríkà kan nílùú ìbàdàn. ṣé lóòótọ́. yẹ́sìkẹ́ ìyẹn ni wọ́n ń pè ní London Villa Estate three hundred thousand naira péré ni wọ́n ta plọ̀tì kan ń bẹ̀ apẹtẹ ológun ẹ̀rú ròdù lọ́wà nínú àyíká tí wọ́n ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn bíi electricity solar street light borehole ọ̀nà tó yọ kùlùlù security tó tight pin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wùmí ó sì yẹ kí wọ́n lòun nípìn bẹ́ẹ̀ o. wàláì mo fọ́ ẹ ẹ fún mi nọ́mbà wọn bó tiẹ̀ ṣe plọ̀tì mẹ́ta ń bẹ̀ kémi náà lọ rà. ọ̀yà pé design brick sórí zero nine zero three nine three seven five one one zero. London Villa Estate ẹ̀bùn oríire fún ọ látọwọ́ design bricks. ajá balẹ̀. ajá balẹ̀. àjàbalẹ̀ ìròyìn ni ó tún tẹ̀ síwájú ìkànnì fresh nìbàdàn ilẹ̀ sì ti ń gbọ́ wá. gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun sẹ́nẹ́tọ̀ adémọlá adélèké lánàá ló sọ ọ́ wípé ìbí ń rò pé ilẹ̀ ó ti yọ òun ó ní rárá o kò rí bẹ́ẹ̀ o torí pé ewúrẹ́ ń wọn alápatà bíi kókú ni ó ní kò ní kú o ilẹ̀ yíyọ̀gbìn ó ní ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tó já látakò òun àti àwọn ọ̀tá ìṣàkóso tòun ó ní wọ́n rò pé ilẹ̀ ọyọ òun àmọ́ ó ní ọlọ́run bọ́ òun ṣe o gómìnà ní sọ̀rọ̀ yìí níbi ìsìn alájùmọ̀ṣe ní inú ọgbà sẹkítírẹ́ẹ̀tì tó wà nílùú Òṣogbo láti fi tún bọ́ sínú ọdún tuntun èyí tí ó sọ wípé ó yẹ káwọn ọmọ pẹ́ káwọn ó sì dúpẹ́ fún ọlọ́run ó níbi tí àwọn èèyàn ròyìn pé òun ó ti kùnà ó níbẹ̀ gangan lọ́lọ́run ti bá òun ṣe jùlọ nínú ìṣàkóso tó ń báyìí o ó ní ìjọba tó ń báyìí ó ní nǹkan ti fojú hàn wípé ọlọ́run ní bò òun ṣe ó ní kìkú ṣe pé òun náà ni òun ṣe o ó ní àwọn ẹ̀rí máa jẹ́ mi ìṣó ọ wà ńlẹ̀ o fún àwọn èèyàn kí láti wá máa rí oníkódà pa àwọn èèyàn tí ò nígbàgbọ́ ó ní wọ́n ti ń nígbàgbọ́ o nínú ìṣàkóso tó ń báyìí ó ní òun sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kọ̀ọ̀kan fún yín onígbà tó ń dé sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣòro ńlò ń bá ńlẹ̀ ó ní tó sì dàbí ẹni pé kò fẹ́ ní ojútùú ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọlẹ́ńtọ́ wà ní ipò gómìnà kóhun tó dé ó ní ọmọ àmọ́ ni pé ọmọ àmọ́ ń buná sínú òǹbù bẹdírò sínú ìṣòro tí ń bẹ ní ilẹ̀ fún òun ó ní ọrọ̀ adẹ páńpẹ́ bú kankalẹ̀ wípé bóun bá ti dé o páńpẹ́ ní ọ̀kọ̀ọ̀kan mú ní ẹsẹ̀ ó ní ṣùgbọ́n tó àbíàmọ́ mojúkọ̀ bódò lọ o ọlọ́run kò yọ níbẹ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó sì yẹ kí wọ́n ó ṣe kó tó pé òun dé báyìí tí wọ́n filẹ̀ láì ṣe oníwẹ̀rẹ̀ lọ́lọ́run bá òun ṣe ọwọ́ atọ́pẹ́ àbí kò tọ́pẹ́ o gómìnà tó bu ijó sí àwọn èèyàn àwọn náà tún kún lọ́wọ́ níbẹ̀ ní àná òde yìí níbi tí a ti ń ṣe ìsìn ọpẹ́ nílùú Òṣogbo lórí ìdá àdọ́ta ilé ìtìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni òun kéde láti máa wà fún àwọn tí wọ́n jẹ́ awakọ̀ eléyìí tí wọ́n mọ̀ gbé àwọn èrò láti ìpínlẹ̀ kan bọ́ sí ìpínlẹ̀ míì wọ́n ní gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ẹgbẹ́ tó ṣe kókó ṣe pàtàkì nínú àwọn awakọ̀ nílẹ̀ yìí ó ní ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ awakọ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn ti ṣàlàyé ọ̀rọ̀ o ìpéjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà kò bun àwọn gbọ́ nínú ìpinnu eléyìí tó lóun fẹ́ ṣe àti ààtò tòun ti ìlànà à ń tẹ̀lé bí wọn ó ti ṣe mú àṣẹ ọ̀hún wá sí ìmúṣẹ wọn ní èyí òun náà ni bó ṣe jẹ́ pé bí àwọn arìnrìn-àjò kan bí wọ́n tún ṣe ń wò ó tí wọ́n wọ̀ tún wò sí pé kí ló dé ṣèbíjọba àpapọ̀ ti ní ìdá ni kẹ́ ẹ mọ́ gbà ní ọwọ́ wa bẹ́ẹ̀ bá sì gbàgbé àrùn ti wípé ààrẹ Bọ́lá Tinubu ní ọjọ́ kejì ní ogúnjọ́ oṣù kejìlá ọdún twenty twenty three òun ló ti kéde ọ̀rọ̀ ìpè kí ìdá àádọ́ta kó máa wà lórí àwọn tí wọ́n ṣe ìrìn àjò láti ìpínlẹ̀ kan bọ́ sí ìpínlẹ̀ kan láti ọjọ́ kọkànlélógún oṣù kejìlá ọdún 2023 tí yóò sì tẹnubodò ní ọjọ́ kẹrin oṣù kínní ọdún 2024 bẹ́ẹ̀ gẹ́gẹ́ kí àwọn ọkọ̀ ojú irin káwọn èèyàn kó mọ̀ jẹ́ pé ọ̀fẹ́ ni wọ́n mọ̀ gbé káàkiri ilẹ̀ yìí mínísítà tí mójútó ohun àlùmọ́ọ́nì ilẹ̀ ọ̀gbẹ́ni Délé Aláké òun náà ni ó kéde ọ̀rọ̀ ọ̀hún látẹnu ààrẹ wọn pẹ̀lú bí ó ṣe ń ṣàlàyé wípé ìgbésẹ̀ ọ̀hún ó ní ọ̀kan lára àwọn akitiyan tíjọba àpapọ̀ ilẹ̀ yìí ń gbé láti fi jẹ́ kí ara ó tutù àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ lásìkò pọ̀ kò ṣẹ̀ṣẹ̀ ọdún wọn ní àwọn ojú ọ̀nà eléyìí tí ìjọba àpapọ̀ kéde rẹ̀ wípé wọ́n mọ̀ jàǹfààní ìdáàdọ́ta owó ọ̀hún òun náà ni a rí ìlú Àbújá ìpínlẹ̀ Èkó Kánò Kaduna Enugu port harcourt owerri ìbàdàn àkúrẹ́ maiduguri sokoto àti àwọn ìpínlẹ̀ míì tó jẹ́ wípé àwọn èèyàn lè má ṣe kí wọ́n mọ̀ ti àti ìpínlẹ̀ kan bọ́ sí àwọn ìpínlẹ̀ ọ̀hún wọn ni aláké tí òun jẹ́ alága fún ìgbìmọ̀ tí iléeṣẹ́ ààrẹ tó gbé kalẹ̀ láti ṣe àmúlò owó ilé ìtẹni kí ìjọba àpapọ̀ kí ó mú bọ́ sí orí ìdá àádọ́ta lórí owó ọkọ̀ ọ̀hún léyìí tí ó sì fi léde lórí àtẹ abẹ́yẹfò ti x náà sọ di mímọ̀ wípé àwọn tí wọ́n jẹ́ tí wọ́n jẹ́ èrò ọkọ̀ tí wọ́n lé níbi ẹgbẹ̀rún lọ́nà àádọ́jọ òun náà ni àtọ́wà pé wọ́n jẹ àǹfààní nínú owó ọ̀hún tí ó sì tẹnubodò ní ọ̀la òde yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ṣàlàyé ọ̀rọ̀ ẹgbẹ́ àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ awakọ̀ nílẹ̀ yìí ni wọn ò bun àwọn gbọ́ o ní táwọn ò bá sì gbọ́ táwọn ò mọ̀ sí i àwọn ò lè tẹ̀lé irúfẹ́ àṣẹ bẹ́ẹ̀. gómìnà ìpínlẹ̀ Kano Abba Kabir Yusuf ó ti sọ wípé irọ́ la bá nídìí ẹ̀ ọ́ wípé àtòǹgò àti akọ̀wé ìjọba ìpínlẹ̀ Kano àwọn kura àwọn lẹ́sẹ̀ rárá kò sí ní tọ́jọ́ bẹ́ẹ̀ gómìnà Abba Yusuf Kabir ó ní àwọn atúrọ́tà tó ti gbé ìṣe wọn dé o ní ìpínlẹ̀ Kano wípé òun Ongo, àti ẹni tó jẹ́ akọ̀wé ìjọba ìpínlẹ̀ Kánò Dr. Abdullahi Bafa Bichi pé àwọn jà kó tó di pé ó ń tàn ó kúrò ní ipò rẹ̀ ní o ó ṣe àpèjúwe ọ̀rọ̀ tí ń jàràn yìí káàkiri yìí gẹ́gẹ́ bíi tí ọ̀mọ̀gbọ́n dání pé àwọn òpònú èèyàn ni wọ́n máa gbé ìgbékúgbé ìròyìn báyìí káàkiri nígbà tí ń tọ́jọ́ bẹ́ẹ̀ tí ò sí ẹ̀ṣẹ̀lẹ̀ ní ìpínlẹ̀ Kánò wọn níbẹ̀ náà ló ti ń búra fún àwọn akọ̀wé àgbà mọ́kànléní ogún kan eh, permanent secretaries twenty one àti àwọn olùbánidámọ̀ràn mẹ́ẹ̀ẹ́dógún àti alága ìjọba àbílẹ̀ ẹyọ kan nínú ilé ìjọba tó wà ní Kánò ó ní òun o òun èbè yẹn já o torí pé aṣọ ọjà tòun ó ti fàya ó ní pàápàá akọ̀wé sí ìjọba ìpínlẹ̀ Kánò SSG Abdullahi Bafa Bichi pé ńlọ́fà tí wọ́n fi yọ́ kúrò ní ọ́fíìsì ó sọ pé gómìnà Yusuf Atongo àti SSG iná ni àwọn jà kó tó di pé àwọn ní kó kúrò lórí àga kó sì sí tó tiẹ̀ jọ́ kó kúrò lórí àga ọ̀ ò ní sẹ́ẹ̀rí SSG ti ẹ̀gbọ́n wípé kò sí ní ipò yìí ẹni ẹlẹ́ni ó lọ sí orílẹ̀-èdè Egypt ni ọ̀ láti lọ́ọ́ rí gba ìtọ́jú fún àìsàn kan léyìí tó sọ pé ó ń ṣeun èyí ló sì fà ó táwọn fi ní kí head of service kọ́ abọ́ sí epo kó máa délé SSG acting SSG ìní táwọn pe ò ó ní fúnra ara òun ló ń gbọ́ lórí rédíò kan tẹ́nìkan tọ́kàn ń fẹnu yàrá sọ́bẹ̀ tí ń tutù kutù wípé gómìnà àwọn Abba Yusuf wọ́n kura àwọn lẹ́sẹ̀ o àti SSG ó ní níbo làwọn ẹlòmíì ti máa rorò kúrò tí wọ́n sì fẹ́ sọ di òótọ́ báyìí orí rédíò ni o oríṣẹ́ rí àìníṣẹ́ lọ́wọ́ kò sí tí e fi ní í ṣe ọláwọn ẹlòmíì ti gbé òṣèlú wọ́n ti sọ di wípé ibẹ̀ ni wọ́n ti máa jẹ nídìí rọ́ọ̀sì ni ó ní wọ́n kàn kókó kúkó papọ̀ wọ́n fẹ́ kọjú òótọ́ létí àwọn èèyàn síbẹ̀ o gbogbo ohun tí wọ́n ń kójọ yìí láti ka ọkàn àwọn èèyàn sókè wọ́n ní iná ni oníṣùwọ̀n lọ́tẹ̀ yìí ó lófo ni wọ́n mú o ó nítorí pé àwọn tí wọ́n á yan head of service pé kó wà ní ipò adelé SSG èyí ọ̀já sí wípé wọ́n ti lé SSG kúrò nípò sẹ́bẹ́ni ẹlẹ́ni lọ rèé tọ́jú ara rẹ̀ ní tó bá sì dé ta ló sọ fún yín pé kò ní padà bọ́ sí ipò rẹ̀ ó wá fi àkókò òun ó fi sọ fún àwọn èèyàn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba ipò tuntun èyí hàn àwọn akọ̀wé àgbà permanent secretaries àti àwọn olùbánidámọ̀ràn wípé iṣẹ́ rí i àǹfààní tẹ́ ẹ níyì ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín náà ló lè nírú àǹfààní báyìí o ẹ mọ̀ sí ipò yín lò ẹ mọ̀ sí lò torí pé ntẹ́ ẹ bá ṣe lónìí ìtàníyọ́dà tọ́ba dì ní ẹ̀yìn wọn ọ̀la ó ní àmọ́mọ́mọ́ pẹ̀lẹ́ran ara ni gbogbo wa èèyàn lè ṣàṣìṣe tẹ́ ẹ bá wá ṣe àṣìṣe ẹ tètè ṣe àtúnṣe rẹ̀ kíá kó tó di pé yóò dé ebú mọ́ yín lára kẹ́ ẹ wá wo òṣèlú gẹ́gẹ́ bíi ọ̀nà láti sin aráàlú ni kì í ṣe ọ̀nà láti ṣe ní tó bá wù ni o oníbẹ̀yàn bá ṣe ní tó wù ú àbọ̀ ọba ṣe àbòsí nídìí òṣèlú àtàwọn tí ò ní kan tí wọn ò rí kan ṣe kan tó yẹ pé wọ́n máa fetí lé ògiri káàkiri ní ẹ sọ fún wọn pé kí wọ́n wá iṣẹ́ ṣe torí pé ìpínlẹ̀ Kánò àwa nìkan ṣe ń di àwa ń báṣẹ́ tiwa lọ ni àwa ń ṣèjọba lọ ẹ̀yìn ṣe òfútù fẹ́tẹ̀ àṣà tí ò ní kán káàkiri ìgboro ayé gómìnà Abba Yusuf Kabiru ti ìpínlẹ̀ Kánò ó lè mi àti SSG a kúra wa lẹ́sẹ̀ o. <laughs> lójú ìwé kẹwàá ìwé ìròyìn Vanguard tó jáde fún tàárọ̀ òní òṣèlú kúndùn yìí ń lọ́wọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ni ìpínlẹ̀ Ọ̀ṣun ni ìròyìn eléyìí ló ṣe bẹ́ẹ̀ tó gbé mi lọ wọ́n ní ẹgbẹ́ òṣèlú onítẹ̀síwájú All Progressives Congress APC ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní wọ́n ti ṣàpèjúwe mínísítà tẹ́lẹ̀ tó mójútó ọ̀rọ̀ abẹnú ní ilẹ̀ yìí Rauf Arẹ́gbẹ́ṣọlá gẹ́gẹ́ bí òpùrọ́ gbà lórí ọ̀rọ̀ eléyìí sọ nípa gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ ọ̀hún Adégbóyèga Oyètọ́lá wípé níṣe ni onítọ̀hún ló fi igi gún òun lẹ́yìn tó sì dalẹ̀ òun ní Arẹ́gbẹ́ṣọlá nígbà tó ń bá àwọn tó jẹ́ alátìlẹ́yìn rẹ̀ sọ̀rọ̀ ní ìlú Iléṣà lópin ọ̀sẹ̀ tá a lò kọjá ìní òye ó ti ń sọ di mímọ̀ pé oyetola ó dalẹ̀ òun ó sì dalẹ̀ àwọn alátìlẹyìn àti àwọn tí ó jẹ́ olótìtọ́ sí òun lórí ààtò tí ń bẹ́lẹ̀ lórí bí wọ́n ti ṣe máa pín agbára nípínlẹ̀ ọ̀ṣun léyìí tó sì fà á tóun fi fìdí rẹmi láti má lè bọ̀ àwọlé fún sáà kejì gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún níbẹ̀ gẹ́gẹ́ òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ wípé ẹgbẹ́ òṣèlú nínú àtẹ̀jáde elétò òṣèlú APC tí àwọn àfilédè látọ̀dọ̀ ẹni tí ṣe alága fún ẹgbẹ́ òṣèlú ní ìpínlẹ̀ ọ̀ṣun ọ̀nì tajudeen lawal lánàá òun náà ló ti ń dá ọ̀rọ̀ Arẹ́gbẹ́ṣọlá nù tíketíke wípé ẹ dákun irú àdéhùn wo ni ń bẹ láàrin yín lórí àtìmọ́ pín agbára ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní irọ́ gbu lọ̀rọ̀ ọ̀hún o káwọn èèyàn sì ṣe bẹ́ẹ̀ kí wọn kọ etí ọ̀gbìn ṣe ó ní àdéhùn eléyìí ti ń bẹ láàrin wọn nínú ẹgbẹ́ òṣèlú APC tòun ti Arẹ́gbẹ́ṣọlá wọn ní ṣèbí Arẹ́gbẹ́ṣọlá fúnra lára rẹ̀ òun ló fi igi gún àdéhùn náà gẹ́gẹ́ bí o ti ṣe ṣàlàyé ó ìpàdé kan ilé ètò wáyé ní ilégbèé Bísí Àkàndé ní Ìlá ní nǹkan bíi oṣù kejìlá ọdún 2020 tó ti jẹ́ pé ààrẹ Bọ́lá Tinubu gan wà lára àwọn tí wọ́n kópa níbi ìpàdé ọ̀hún wọn ní lẹ́yìn ìpàdé ọ̀hún òun ni òun ló ti gbé ìwé kan bóde níbi tí wọ́n ti fi orí oko sọ̀dún lé lórí tó sì gbé fún bàbá Bísí Àkàndé pé kí wọ́n ó yẹ̀ wò lẹ́yìn tí ó yẹ̀ wò tán wọ́n gbé fún gbogbo àwọn olórí ẹgbẹ́ òṣèlú tó wà níjòkó níjọ́ náà lọ́hùn pé kí àwọn náà kí wọ́n ó yẹ̀ wò wọ́n ní lára àwọn àdéhùn eléyìí ti mẹ́mẹ́ òun náà ni ní bẹ́ẹ̀ ni Oyètọ́lá yóò sì mọ̀ dá ìṣèjọba ṣe ní ìpínlẹ̀ Ọ̀ṣun láì jẹ́ wípé ẹnikẹ́ni ń tojú bọ ìṣèjọba rẹ̀ wọ́n ní Àkàndé Arẹ́gbẹ́ṣọlá àti Oyètọ́lá àwọn náà sì tún máa jẹ́ adarí fún ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n ní ṣùgbọ́n lásìkò tí wọ́n ṣètò ìdìbò abẹ́nú inú ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní ṣe ni Arẹ́gbẹ́ṣọlá ló kówó lẹ̀ tó sì ṣe àtìlẹ́yìn fún Moshood Adéòtí tako Oyètọ́lá gẹ́gẹ́ bó ti ṣe wà nínú àdéhùn tí àwọn jọ fi orí òkú sọ̀dúnlé lórí wọ́n ní ṣèbí Oyètọ́lá sì jáwé olúborí tí Adéòtí tó sì fìdí Adérẹ̀mí wọ́n ní Arẹ́gbẹ́ṣọlá ìkan náà òun ló tún gbé adé òtí lẹ́yìn tó pọ̀n án tó fún ìjà rẹ̀ tó le dan tó di iwájú ilé ẹjọ́ pé ó yà ó àwọn ṣe tán láti tàkútọ̀ òpèníjà lórí ètò ìdìbò abẹ́nú tó wáyé nu ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ òun ló tún ṣàtìlẹ́yìn fún ẹjọ́ mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ níwájú ilé ẹjọ́ tí sàǹtakò ìjáwé olúborí Oyètọ́lá àti ẹgbẹ́ òṣèlú APC àti bí wọ́n ti ṣe fàálẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún wọ́n ní ẹ̀dẹ́kùn bàbá ní ká mọ̀ ká lọ sọ́wọ́ iwájú ìyìn tí tí ń bẹ láàrin rẹ̀ àti àwọn ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun wọn ní ọ̀rọ̀ ọ̀hún pọ̀ gan ni wọn ní ẹ̀ẹ́dẹ́kùn ta gangan nínú Oyètọ́lá àti Arẹ́gbẹ́ṣọlá ló wá dalẹ̀ ara wọn wọn ní torí nìsín ń dájọ́ o ń sọ tí ò tọ́ fáwọn tó jẹ́ alátìlẹyìn rẹ̀ àwọn èèyàn náà ń ṣe bí gọ̀ǹgọ̀sù wọ́n sì ń gba ọ̀rọ̀ tí Arẹ́gbẹ́ṣọlá tí wọ́n sọ wọ́n sì tún ń gbàgbọ́ wọn ní ẹ wò ó ó yà wọ́n gan lẹ́nu pé gbogbo àwọn ìwé ẹ̀sùn tí àwọn kọ tako Arẹ́gbẹ́ṣọlá lórí wípé ó ń wo àwọn ìwà kòtọ́ kan tí ń tako ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní ní ó yà wọ́n lẹ́nu wípé àwọn tí wọ́n ń bẹ lókè nínú ẹgbẹ́ òṣèlú APC wọn ò tiẹ̀ tí ì wá rí ìgbésẹ̀ kankan gbé lórí ọ̀rọ̀ wọn wọn ni irọ́gbu ó ní Arẹ́gbẹ́ṣọlá ń pa ò wípé Oyètọ́lá dalẹ̀ òun Arẹ́gbẹ́ṣọlá gan ń ló dalẹ̀ ẹgbẹ́ òṣèlú APC àti Oyètọ́lá ok wọn ní ọ̀dàdà mm. má dà ẹni ọ̀rẹ́ dà kọ́mọ fi ṣèbínú ẹni abínibí máa ń mm. lára àwọn ìròyìn tẹ́ gbọ́ tí ó sì gbẹnu tán tó di ní ọ̀sán àjọ NCDC wọ́n ní ọwọ́ wọn tẹ ọkọ̀ jẹgọdọ méjì kan èyàn ọkọ̀ àjàgbéjò tí wọ́n kó àwọn màálù táwọn kan jí gbé ní Zamfara ńbọ ẹ̀ ń kó lọ ta ló ni màálù wọ́n rí i pé wọ́n jí àwọn màálù yìí gbé ni. bákan náà wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí arábìnrin kan tó jẹ́ nọ́ọ̀sì kékeré ní ilé ní ìpínlẹ̀ Èkó ó sì múra rẹ̀ wọnú yàrá kan nínú ilé ó tilẹ̀kùn mọ́lẹ̀ ó sì gbára ẹ̀ ní abẹ́rẹ́ ikú ah! ntí ó jẹ ọgbẹnu tán ọwọ́ ha tó ṣeun ni ó jẹ ọgbẹnu tán tó bá di lọ́sàn-án. all right ìròyìn eléyìí ẹ̀jẹ̀ wọn kà ní ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀hún níbi tí àjọ NDLEA àjọ léè tí ń gbógun ti lílo oògùn olóró lórílẹ̀‐èdè wa Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti sọ̀rọ̀ láti ipasẹ̀ ẹni tí í ṣe olórí wọn ní ìpínlẹ̀ yìí Ọláyínká Joe Fadípẹ̀ wọ́n ní ní iléeṣẹ́ NDLEA ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn tí ọwọ́ ti tẹ̀ nídìí oògùn olóró wọ́n jẹ́ okòólénírínwó ó dín mẹ́ta four hundred and seventeen suspects iná ni wọ́n gbámú lọ́dún twenty twenty three nìkan Joe Fadipẹ̀ ló sọ̀rọ̀ yìí nígbà tí wọ́n ń ṣe àgbékalẹ̀ ibi tí wọ́n bá iṣẹ́ dé ní iléeṣẹ́ wọn wọ́n ní àwọn afurasí tí ọjọ́ ọkùnrin lọ́jẹ́ òjìlélọ́ọ̀ọ́dúnrún three hundred and forty táwọn obìnrin sì jẹ́ mẹ́tàdínlọ́gọ́rin seventy seven wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan bú àwọn ìmúkùmù ìfàkùfà ìfínkùfín wọ́n ní ni àwọn bá lọ́wọ́ wọn bíi tramadol diazepam ropinol, lè mọ̀ pé ń gbàngàn mú colorado ice arizona codeine àti àwọn nǹkan míì tí wọ́n pò pọ̀ tó jẹ́ pé ipòkúpò ni wọ́n pò pọ̀ bíi science student hmm. ẹ̀yọ́ tí wọ́n ń gbọ́n mu kó tó di pé ọwọ́ tẹ̀ wọ́n kọ̀mọ́ndà lẹ sọ pé àwọn àgbékalẹ̀ tó ń gbé kalẹ̀ yìí ó ní ẹ jẹ́ kí arábìnrin tí í ṣe agbẹnusọ àwọn kó kú mọ́ tù ní wẹ́lẹ́wẹ́lẹ́ kalẹ̀ fún ọ wọn níbẹ̀ ni Mutiat Okuwobi ló ti bẹ̀ sí ní sí láwẹ́láwẹ́ ọ wípé igbó tí wọ́n gbà lọ́wọ́ àwọn èèyàn wọn ni ọ̀pọ̀ o débi wípé e, tirẹ́là ò lè kó torí owó tí wọ́n sọ pé tí wọ́n bá rù dé ọjà yóò tó bíi mílíọ̀nù márùnléníọgọ́fà ó tún lé pẹ́sẹ́pẹ́sẹ́ one hundred and twenty-five million tó tún gbẹnu sókè díẹ̀ sí ni ó ṣe àlàyé o pé lákòókò ọdún twenty twenty three àwọn ibùsọ̀ kan tó jẹ́ pé ibùsọ̀ gbọ́rọ̀ tí wọ́n gbin igbó sí níjọba àbílẹ̀ èdò àti níjọba àbílẹ̀ akínyẹ̀lé àṣírí tú o àwọn sì bá wọn kaná lù ú wọn ní tí wọ́n bá fi gbìn lágbìnyè owó tí wọ́n mọ̀ pabóde mẹ́ yóò ju mílíọ̀nù mẹ́wàá lọ kọ̀mọ́dà ló ṣe àlàyé o pé àwọn ikọ̀ kan míì tí wọ́n ti dè lọ́bàrá lọ́bàrá tí wọ́n ń gbé káàkiri àwọn ibìkan ọwọ́ àwọn tún tẹ̀ ẹ́ àwọn sì ti gbé ẹsẹ̀ lé e. ní àkókò táwọn wí wọ́n lé wọn èèyàn mẹ́tàlá ìní ọwọ́ tẹ̀ táwọn sì ti lọ rèé fi wọ́n sí ibùdó kan tí wọ́n ti máa ṣètọ́jú wọn torí pé wọ́n ti kú ní àbàràpọ̀ èèyàn wọ́n ti fèfin kúfin ìfínkúfin ìmúkùmù wọ́n ti fi hàn ara wọn léèmọ̀ wọ́n ní àwọn sì ti wá sọ wọ́n déèyàn padà báyìí táwọn dáhùn padà sáàrin ìlú pé agbára kákálẹ̀ ẹ̀ fi mọ̀ pé wọ́n ti ẹ̀fín àbí ẹ̀mùmùkùmù rí lórí bí wọ́n ti ṣe ti Nnamdi Kanu mọ́ àhámọ́ àjọ DSS ó ní ìròyìn tèmi ọmọ mọ́ wá sí etí gbọ̀nyìn nìsín ṣùgbọ́n jáde ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà ń wà tá a bá padà dé ẹgbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. ajá balẹ̀ balẹ̀. ayọ̀ ń bọ̀ ó mo róye o tó bá lè wá operation seven two seven ó dá mi lójú ayọ̀ rẹ̀ adé kéèrè o ẹ kú ojúlọ́nà ẹ̀ mímí ẹ̀ ti mì ìmọ̀lára rẹ̀ ti ń gbojú ọjọ́ afẹ́fẹ́ rẹ̀ ti ń fẹ́ wọlé yẹ́ amìlúmilẹ̀ mi gbogbo àgbáyé títí ìpàdé àdúrà ẹlẹ́ẹ̀kan lọ́dún táwọn ogun ọ̀run ti máa ń sọ̀kalẹ̀ bàbí sí event center lọ́jà agbára ìmúlójú ọ̀nà Ṣàngó Sẹ́lẹ̀yẹlé tọ́lọ́run tọwọ́ akọni obìnrin tí pé wọ́n mi gbogbo àgbáyé gbé kalẹ̀ màmá wòlíì ọmọ wòlíì pásítọ̀ mrs ẹ̀bọ́nlúwọ̀ olúwaṣèyí bákàrẹ̀ operation seven to seven ó wọlé dé bíbà aago méje alẹ́ sí méje tuesday tó kẹ́yìn oṣù kínní ọdún twenty twenty four níbi tí èèyàn ti mọ bẹ́ṣọ funfun sára kiniwin láti pàdé arúgbó ọjọ́ tẹ́wọ́ gbari gbẹ̀bùn àtìgbéga tó hẹ̀rẹ̀ tẹ̀fọ́nù twenty twenty four tó bá ti dé gbogbo àgbáyé ní mọ̀kú ti dé torí àmì lùmí gbòòrò mi gbogbo àgbáyé ìṣòro ẹlẹ́ẹ̀kan lọ́dún ni operation seven to seven pastor mrs ẹ̀bọ́lúwọlúwà ṣèyí bákàrẹ̀ màmá gbọ́rọ̀ mi rò ẹ̀kú ìmúrasílẹ̀ operation seven to seven lọ́jọ́ tuesday tó kẹ́yìn oṣù kínní ọdún twenty twenty four láago méje alẹ́ sí méje ìdájí ọjọ́ kejì pẹ̀lú ẹ̀dùn ọkàn àwọn èèyàn tí wọ́n ń gbé ní ọmọlólú olúńlọ́yọ̀ GRA wọ́n ti ń ké gbàjarè pẹ̀lú bí ọ̀rọ̀ agbègbè ọ̀hún bó ṣe rí láìsí àwọn nǹkan amáyédẹrùn lọ́lọ́kan òjọ̀kan ń bẹ̀ nínú ìtẹ̀síwájú ọ̀rọ̀ àwọn èèyàn ọmọlólú olúńlọ́yọ̀ GRA nílùú Ìbàdàn wọ́n tọ́ka sí àwọn iléeṣẹ́ ìjọba bíi mẹ́fà níye tó wà ní àyíká ọ̀hún bíi Court of Appeal Federal High Court National Industrial Court Federal Inland Revenue Service Department of Petroleum Resources àti adé State Hospital àwọn ará agbègbè Ọmọlólú Olúńlọ́yọ̀ GRA ni wọ́n ń tiraka fún àwọn nǹkan láti máa gbé pẹ̀lú ìrọ̀rùn nípa ìpèsè àwọn nǹkan amáyédẹrùn fúnra wọn kódà eléyìí tó tún dàbí rẹ̀ ni wípé kò sí àwọn nǹkan amáyédẹrùn kò sí ojú ọ̀nà tó dúró déédé láti máa rìn kò sí ojúsàn omi kò sí ẹ̀rọ amúnáwá transformer nínú òkùnkùn birimùbirimù ó ní àdúgbò ọ̀hún wà báyìí o nípasẹ̀ àìsí ẹ̀rọ amúnáwá transformer láì fọ̀rọ̀gùn àwọn èèyàn agbègbè ọmọlúlú olúlọ́yọ̀ GRA wọ́n fi àìdùnnú ọkàn wọn hàn nípasẹ̀ àwọn ìpèníjà tí wọ́n ń kojú fún ìdí èyí wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ elétí gbàròyé ọmọlúàbí èèyàn àtàtà onímọ̀ẹ̀rọ olúṣèyí àbíọ́dún mákindé láti dákun dábọ̀ síjú àánú wo àwọn èèyàn tí wọ́n ń gbé ní ọmọlúlú olúlọ́yọ̀ GRA nílùú ìbàdàn láti tètè bá wọn pèsè ẹ̀rọ amúnáwá transformer tí wọ́n nílò àtàwọn nǹkan mèremère kó lè bá kẹsẹ̀ járí ṣe kòǹgẹ́ orúkọ gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ ọ̀yọ́ ọmọwé ọmọlólú olùńlọ́yọ̀ onímọ̀ kíkún nípa ẹ̀kọ́ ìṣirò títún ṣe àgbà ọ̀jẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ eléyìí tí wọ́n fi sọ orúkọ rẹ̀ lẹ́ẹ̀kan sí i àwọn èèyàn agbègbè ọmọlólú olùńlọ́yọ̀ GRA wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ olùṣèyí Abíọ́dún Mákindé láti dákun láì fi àkókò játa àbí tí olè kọ́ mọ̀ kí wọ́n pèsè àwọn nǹkan amáyédẹrùn lọ́lọ́kan òjọ̀kan ságbègbè ọmọlólú olú lọ́yọ̀ GRA nílùú Ìbàdàn lẹ́yìn náà wọ́n ń kí gómìnà Ṣèyí Mákindé kú ewu ọdún kérésìmesì tó kọjá tó ń ti ọdún tuntun lágbára Ọlọ́run àṣeyọrí ni ó jẹ́ tiwọn o lórí ètò ìṣàkóso ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ń ti àlàáfíà tó péye àti balẹ̀ ọkàn arákùnrin Adéyẹmọ Ọláyínká alága arákùnrin Ayọ̀bámi Adéṣọlá akọ̀wé àwọn ni wọ́n buwọ́ lu àtẹ̀jáde yìí. Àjààbalẹ̀. Àjààbalẹ̀. ẹ̀tún yáyá máa bọ̀ wá bá wòlíì pàdé nínú ìrìn àjò ninety days tó ń lọ lọ́wọ́ lórí òkè àbílà mountain of fire amúlòkọ Ìbàdàn. bẹ́ẹ̀ni o ẹrù kẹtíkẹtí ó dórí òkè àfínà mountain of fire ó wà lámúlòkọ ọ̀nà kan náà ìlú Ìbàdàn nínú ìrìn àjò aládọ́run ọjọ́ ninety days tí wòlíì olúborí yóò mọ̀ fi àwẹ̀ àtàn mo rí òkè àfilà wà báyìí báyìí. oúnjẹ wà lójoojúmọ́ láti fi máa bírèkì fáwọn tó ń gbà wẹ̀. bẹ́ẹ̀ ni àdúrà ti dánilẹ́kọ̀ọ́. ìkọ́ni ẹ̀mí mímọ́. tó fi mọ sẹ́mi àti iṣẹ́ ìyanu tó wáyé níbẹ̀. bákan náà ni iṣẹ́ ìránṣẹ́ ìrànlọ́wọ́ charity ògbẹ́yìn. ẹ máa bọ̀ wá pàdé ọlọ́run alàyè nípasẹ̀ bàbá àti màmá olúborí. nínú ìrìn àjò tí ó kọ́ mọ́ fún ìyípadà sí rere. omi ìyanu unforgettable months of miraculous transformation of life lè léyìí o. ẹ zero zero two three three eight one four one seven ọlọ́run olúborí ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìmọ̀lẹ́dẹ́. ajá balẹ̀. ajá àbálẹ̀ ìròyìn níwọ̀nba ìṣẹ́jú péréte tó kù tí a agbọ̀n wa láàárọ̀ òní tá a tún sọ gbogbo pàdé di ọ̀la ẹjẹ́ mú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Nnamdi Kanu ẹni tí í ṣe igbákejì abẹnugan iléègbèmọ̀ aṣojú ṣòfin ilẹ̀ yìí Benjamin Kalu ló ti ṣàlàyé ọ̀rọ̀ wípé akitiyan ti ń lọ lọ́wọ́ láti rí i dájú wípé wọ́n yọ̀ǹda ẹni tí í ṣe olórí ẹgbẹ́ IPOB kúrò lákàtà àjọ DSS ọ̀gbẹ́ni Nnamdi Kanu kóun náà sì gba òmìnira rẹ̀ wọ́n ní nínú ìròyìn eléyìí tí àwọn akọ̀ròyìn Punch ṣẹ́rí gbámú ni wọ́n ti sọ di mímọ̀ wípé kánú ní ti ń bẹ lákàtà àjọ DSS láti ọdún 2021 lẹ́yìn tí a fi páńpẹ́ òfin gbé e láti orílẹ̀-èdè Kenya padà wá sí orílẹ̀-èdè wa Nàìjíríà ilé-ẹjọ́ gíga nílẹ̀ yìí ní ọjọ́ karùndínlógún oṣù kejìlá ó ní ó ti buwọ́lù wípé òun ó ti buwọ́lù ẹ̀sùn eléyìí tíjọba àpapọ̀ ilẹ̀ yìí tí wọ́n fi kàn án nípa ìwà ìgbésùnmọ̀mí tán sì ní kí wọ́n bẹ̀rẹ̀ ẹjọ́ lórí ẹ̀sùn ọ̀hún 2015 ló mọ̀ ti bẹ̀rẹ̀ láti àpapọ̀ ilẹ̀ tí a ti fi páńpẹ́ òfin gbé tí a sì fi ẹ̀sùn kan tòun ti àwọn mọ́kànlá míì lórí tó ní ṣe pẹ̀lú ìwà ìgbésùmọ̀mí ìdomi àlàáfíà rú àti mímọ kó àwọn èèyàn kan jọ lọ́nà tí ò bófin mu wọn ni àwọn èèyàn ọ̀hún òun náà ni àwọn náà wà lákàtà tòun ti òun náà wọn ni lẹ́yìn bíi oṣù díẹ̀ òun ló jẹ́ wípé wọ́n ní kí wọ́n gba onídùúró Nnamdi Kanu lórí ọ̀rọ̀ wípé ètò ìlera rẹ̀ kò dúró re bó ṣe yẹ kó dúró re mọ́ wọn ní lẹ́yìn náà òun ni Kanu òun ló tẹkọ̀ létí o tó sì fẹsẹ̀ fẹ́ kúrò orílẹ̀-èdè wa nàìjíríà nínú oṣù kẹsàn-án ọdún 2017 wọn ní lẹ́yìn lẹ́yìn ọ̀rọ̀ ọ̀hún òun náà ni àwọn tẹ́jọ́ ọmọ ikọ̀ ológun ní ẹ̀yàbò ilégbè rẹ̀ ti ń bẹ ní afárá òkú ní ìtòsí umuaya ní ìpínlẹ̀ abia wọn ní lẹ́yìn ọ̀rẹ́yìn òun náà ni ó ti wà lórí eré tí sàǹsàkì ti ń sá lọ ti ń sábọ̀ ní kó tó di wípé ọdún 2021 ó ní wọ́n padà fi káńpì òfin gbè láti ilẹ̀ kenya tí ẹ̀ sì gbé lápá àyàkáwá sí orílẹ̀-èdè wa nàìjíríà wọn ló nílànà àwọn ìp pé òun náà ni tí wọ́n ń bòde pàápàá jùlọ látọ̀dọ̀ ẹgbẹ́ Ohanaeze Ndigbo wípé ó dàbí pé ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ pé kí ẹ máa lọ ilé ẹjọ́ kí ẹ máa pààrà ilé ẹjọ́ kankan ọ̀rọ̀ òṣèlú ní ń bẹ ńlẹ̀ kí wọ́n fi ọ̀rọ̀ òṣèlú náà kí wọ́n sì fi yanjú rẹ̀ nígbà tí ń sọ̀rọ̀ lórí ìpàdé tó ṣe lórí àti ayélujára pẹ̀lú àwọn àwọn tó jẹ́ olóṣèlú lẹ́kùn ìlà oòrùn gúúsù ilẹ̀ yìí ń sọ di mímọ̀ wípé ó dà ẹ jẹ́ kí ó kúkú jẹ́ wípé wọ́n gbé ìgbésẹ̀ òṣèlú láti fi yanjú ọ̀rọ̀ kálù ni ẹni tóun wá jẹ́ akọ akọ̀wé ìròyìn fún ẹgbẹ́ Ohanaeze Ndigbo Levinus Onwabugi Ogu ní ọjọ́ ìṣẹ́gun àná òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ ìpè lórí ọ̀rọ̀ Nnamdi Kanu wọ́n ti ń gbé ìgbésẹ̀ lóòótọ́ àti lódodo láti jẹ́ pé kí òun náà rí kóun náà rí òmìnira rẹ̀ gbà bẹ́ẹ̀ sì ni ẹni tí í ṣe igbákejì abẹnugan ilégbìmọ̀ aṣojú ilẹ̀ yìí Benjamin Kalu náà fìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀ ìpè akitiyan ti ń lọ lọ́wọ́ láti jẹ́ kí wọ́n gba ìyọ̀ǹda fún Nnamdi Kanu. kó tó di pé a lórí àjà àárọ̀ yìí ẹnìkan tó mọ̀ nípa bí ìṣàkóso ìjọba ṣe ń lọ ó ti sọ̀rọ̀ wípé agbára ìjọba kà láti san owó oṣù èyí tó gbé wọ̀n fáwọn òṣìṣẹ́ ọba ní orílẹ̀-èdè wa ẹnìkan tó ti wà ní ipò alága fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ní ilẹ̀ South Africa ó ti ṣàlàyé ọ̀rọ̀ wípé agbára Nàìjíríà gbé o tí wọ́n bá fẹ́ san owó oṣù tó gbé fún àwọn òṣìṣẹ́ wọn ọ̀gbẹ́ni Bọ́lá Bàbárìndé lẹ́ni tó sọ̀rọ̀ náà Babárìndé òun náà ni wọ́n sọ pé ó ń bá àwọn oníròyìn ní gbólóhùn papọ̀ ní orílẹ̀-èdè South Africa nínú àtẹ̀jáde kan tí wọ́n á fi síta ní àná òde yìí ó ní tí ìjọba bá fẹ́ san owó èyí tó nítumọ̀ fáwọn òṣìṣẹ́ ọba ó ní tí wọ́n bá san two hundred thousand naira kò tí ì papọ̀ jù inú àtẹ̀jáde náà ló ti sọ wípé ọ̀rọ̀ tí ààrẹ Bọ́lá Tinubu tó bá ọmọ Nàìjíríà sọ lọ́jọ́ ọdún tuntun ó ní òun gẹ́gẹ́ bí ẹnìkan tóun sì mọ bí nǹkan ṣe ń lọ tá a bá fẹ́ kí àwọn òṣìṣẹ́ kí wọ́n jáwé sóbìsì kí wọ́n sì tẹ́ńpẹ́lẹ́ mọ iṣẹ́ tó wà ní iwájú wọn ó yẹ ká ṣe nǹkan tí yóò ṣe jẹ́ ìwúrí fáwọn òṣìṣẹ́ ọba gẹ́gẹ́ bí àjọ orísun ìròyìn orílẹ̀-èdè nàìjíríà bí wọ́n ṣe kó jọ papọ̀ wọn ní ààrẹ bọ́lá tinubu ló ti sọ pé àwọn ṣe àgbékalẹ̀ àwọn nǹkan tí yóò jẹ́ kí ayé ọ̀rọ̀ sọ̀mù fún àwọn òṣìṣẹ́ ọba nínú ọdún tuntun 2024 yìí ibi ìlàdè dúró àbókù tó fẹ́ kà. irọ́ o jí àṣọ gbogbo ẹ̀dí ó gbẹnu tán lọ́sàn-án. bí ọba wa kù nǹkan kan ajẹ́pàwọ́ dìde nù àmọ́ bá ṣe máa dìde hùn àwọn young boys wọ́n ti dé àwọn young boys. ìjà bọ àwọn yẹn ní nǹkan jẹrẹ ká tó wá mọ àfẹsí sí young boys láǹfààní. ìdandan ni tó wò kò sẹ́yìn kankan tó yọ̀ nù. hello hello. ẹ kú ojúmọ́ o ẹ ṣeun. ẹ kú ojúmọ́ ẹ pé tó. ẹ ṣeun. ọwọ́ ṣe. ààrẹ yá yá láti ṣẹ́yìn. láti ṣẹ́yìn ẹlẹ. bẹ́ẹ̀ ni ààrẹ ni yáyá. àdúpẹ́. èyí tèmi fẹ́ já síbẹ̀ nípa ti plateau kọ́nà máa wá ṣàánú wa ọdún wa já ẹ̀lẹ́ ìtọ́jú ọdún kẹta bá ti ní pé káwọn máa fi ẹ̀mí wa káwọn máa fi wéwu mọ́ hmm, àwọn ẹ̀ṣẹ̀ mọ́ wípé ètò àbùtí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò ṣe kí ni kò hmm. ṣe dáadáa hmm. ká má wò lẹ̀ sóbẹ̀ àdáfíà tó pé ọlọ́run fífún ní kálukú wa ọlọ́run ṣàánú wa ààrẹ ni yáyá láti ṣe yìí. ọ̀làjà ọlọ́dún tó wà ní. ẹ káàbọ̀. láti ìrànlọ́ọ̀ ẹ ṣeun ọdún ni àmì àṣẹ. abẹ́rẹ́ ọlọ́kadà wa tó bá ti ń ṣòfin tó máa ta òfin náà hmm. nígbà tó bẹ̀rẹ̀ máa rìn ojú ọ̀nà tó tó wá máa rìn bẹ̀ ọkùnrin tó bẹ̀rẹ̀ àti ọkùnrin tó dà lóhun ṣé kó mọ olúfin sọmú dáadáa o àwọn tó ń bá rí ìjẹun o ó hmm. ẹ ṣeun ó ti ẹ̀ dáa ẹ̀ lóhun ẹ̀ lóhun ajá àbálẹ̀ rẹ wà ẹ̀ lóhun bọ́yẹ̀rù bá wọn ni ẹ̀ hmm. lóhun hello ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ o ẹ ṣe àdúpẹ́ o. ẹ kú ta. àṣé ìyáàfin tó wà pẹ̀lú yín náà ẹ kú iṣẹ́ o. ẹ ṣeun o. ṣé orúkọ mi ní kọ́mi Dáyọ̀ Látòkè Bọ́lá lórí gbòdìyàn tó ṣẹlẹ̀ ní Nasarawa ibok kò la fẹ́ sọ̀ lórí rẹ̀ tó hmm. ló kàn fẹ́ fẹ́ kàn fẹ́ máa da àlàáfíà Nàìjíríà láàmú lásìkò Bọ́lá mẹ́ẹ̀ Tinubu. Hmm. Borno ni Chibok wà o tẹ̀lé àwọn abẹ́rẹ́ àwọn tó ń dàlú làmú yìí àwọn tàríf lágbájá ni wà ìrọ̀rọ̀ yìí wà tí wọ́n lu agbára tó wà lọ́wọ́ wọn gẹ́gẹ́ bí chief army staff tó gba àwọn ọ̀daràn tẹ́ ń da nàìjíríà láàmú yìí ẹ lu agbára yín láti láti láti dìlítì wọn dànù. Hmm. láti dìlítì wọn àbí dìfìtì wọn. dìlítì màmá wí lọ́wọ́ tànù wa. èèyàn bá dìlítì èèyàn bá dìfìtì bákan náà ló. kó sàfẹ̀yìn ẹ̀ jẹ́lẹ̀ ẹ kó ojúmọ́ ẹlẹ́kàrọ̀. ẹ ṣeun orúkọ yín ibi tẹ́ ti ń pè wá. orúkọ tèmi ni ẹnjìnà Israel láti bolúwa dísàlẹ̀. ẹ ṣe. èyí tá a fẹ́ bá yín dá sí náà ni ilé iṣẹ́ fẹ́ sọ̀rọ̀ nípa àjẹrò yóò máa tẹ̀síwájú o. àmì àṣẹ. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe àdúpẹ́ o ẹjẹ́ á dúró báwọn lórí ajá balẹ̀ fún ti òní ìyókù òdi ní ọ̀la nígbà tí akọ̀tún ẹ̀ yóò máa gorí atẹ́gùn ayọ̀ǹda orí atẹ́gùn lẹ́ báyìí fún wákàtí méjì. Mm. sangiliti kò sẹ́ni fáwọn young boys kò sẹ́ni tí ó mo ní ọmọ sọ young boys. young boys ni wọ́n. àti àjọ àti agbọ́ ti elder kọ́mọlábọ̀. òróró mi ni òrí ah, ah, pàǹpà amẹ́. agbọ́ ti ah, kọ́mọláfẹ́ ìwọ young o. young boys ni young boy ni